وقال سئل أحمد عنها فقال ابن مسعود يقرأه هذا كله وفي البخاري عن قتادة كنت لابن مسيب رجل من كنت لابن مسيب رجل بي طب أو يؤخذ عن امرأته أيحل عنه أو ينشر قال لا باس به إنما يريدون به الإصلاح فأما ما ينفع فلم ينه عنه انتهى وروي عن الحسن أنه قال لا يحل السحر إلا لا يحل السحر لا يحل السحر إلا لا يحل السحر إلا ساحر لا يحل السحر إلا ساحر قال ابن قيم النشرة حل السحر عن المسحور وهي النوعان حل بالسحر مثله وهو الذي من عمل الشيطان وعليه يحمل قول الحسن فيتقرب الناشر والمنتشر والمنتشر إلى الشيطان بما يحب ويبدل عمله عن المسؤول والثاني النشرة بالرقية والتعوذات والأدوية والدعوات المباحة فهذا جائز فيه مسائل آه، الأولى الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد الوالد الحمد لله رب العالمين lẹ́yìn أطلق oṣù èyí tí a ti bọ́lá ń ṣètò wa ní kí a máa bẹ láyé ká máa bẹ lálàáfíà Olúwa dúpẹ́ fún ọ gbogbo eléyìí tí a bá máa gbọ́ ní ọ̀rọ̀ ọlọ́run ọba náà níbí báyìí àti bòmíì ọlọ́mọṣàjọ máa wúlò fún wa kọjá hujjatan lana la hujjatan alayna ọlọ́nkọ́sàlékún kí a ti gẹ̀ fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábì àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé lànà ànábì náà tí ó fi dijọ́ gbẹ̀ǹde alkiyama olùwàmọ́sá kàwa náà kúnnú wa. àwa abẹ́lọ́n subhanahu wa ta'ala gbogbo àwọn àlùfáà tí wọ́n ṣiṣẹ́ dáadáa kalẹ̀ ara wọn ni àlùfáà tí wọ́n ṣe tíra táǹkì yìí náà olùwàmọ́sá sàn lẹ́sẹ̀ dáadáa kó sàlékún kẹ́ àti ìgẹ̀ rẹ̀ fún wọn gbogbo àṣìṣe wọn àmọṣe wọn ọlọmọṣà mójúkó ńlá ìfi wọn o ọlọ́nkọ́ wa jẹ gbogbo ohun tí wọ́n gbé kalẹ̀ yìí náà ó fáwa náà. báàbù máa jẹ́ fìnnú sọ̀rọ̀ eléyìí lọ́rọ̀ nípa ànúṣọ́rọ̀ lédè lárúbáwá ìtumọ̀ núṣọ́rà ni ìfi oògùn dá oògùn ìfi kíni oògùn káfi já oògùn ó sì bá wa mu púpọ̀ láwùjọ wa tá a wà yìí ọlọ́nkọ́ mẹ́sàn-án sọ sheikh muhammad abdul wahab lẹ́sàn dáadáa. alàlámà bàbá wa sheikh abdulaziz bin baz nínú àlàyé wọn tí wọ́n ṣe nígbà táwọn náà ń kọ́ àwọn èèyàn ń tíra yìí lójú ayé wọn. wọ́n jẹ́ ó wa pé kíní yẹ pọ̀ lójú ayé alfaada ni muhammad ibn abdul wahab ọlọ́jà wọn náà kọ́ sínú tíra pé a ah, ọyẹ káwọn èèyàn mọ kí lọ́lọ́run wí kí lànàbí wí sallallahu alaihi wasallam. ǹjẹ́ bá a bá ẹni tí nǹkan ṣe léyìí tá a máa wí lọ́pọ̀lọpọ̀ ni pé a ah, wọ́n ní wọ́n lọ fẹsẹ̀ létò o ẹlòmí ò ní kọ́dà àwọn dókítà gan ní eléyè sọ̀rọ̀ hospital ẹ lọ́ọ́ fi kíni ẹ lọ́ọ́ fi ẹsẹ̀ lẹ́tọ̀ àbáyé gbọ́ bẹ́ẹ̀ ìtumọ̀ nùsírà nù o irú ẹsẹ̀ léwo lèèyàn lè fi tọ́ bí a bá kẹ́fìn pé n ti ń ṣe ẹni yìí àṣàṣì n ti ń ṣe ẹni yìí wọ́n sa oògùn sí ni wọ́n ṣe dán sí ni àtijọ́ yé wa nípa pé n ti ń jẹ́ síhìrù kìí sọ̀rọ̀ dán nìkan o gbogbo ọ̀ràn oògùn kọ́dà bó yẹ pé kéwú náà lèèyàn fi ń so oògùn ara síhìrù náà ni. ǹjẹ́ àyè wa wà fún wa ká wá pé tọ́ ńgbò ṣe pé oògùn náà wọ́n ṣe sí bá a bá rí àrọ̀ ní ńkọ́ ọjà oògùn eléyìí àrọ̀nìlọ́ba ológun ǹjẹ́ sẹ̀rí àfaramọ́ òun ni ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ńláńlá kí àfa Muhammad ibn Abdul Wahhab tí wọ́n fẹ́ mẹ́nu lé lónìí ọlọ́nkọ́ mọ́sá san wọ́n lẹ́sẹ̀ dáadáa. عن جابر ابن عبد الله وكان مع صحابي النبي صلى الله عليه وسلم كان بن جابر ọmọ abdullah ọlọmọsà yọnu sóhun àti bàbá rẹ̀ sọhábì anabi làwọn méjèèjì anna rasulallahi sallallahu alayhi wa sallam su'ila anin nushra faqala hiya min amali shaytan jaabiru ni wọn wá bi anabi sallallahu alayhi wa sallam. ajẹ́ pé yóò fahamu min hada ara ń ta gbọ́yé bí eléyìí náà ni pé àti kìí ṣe tuntun àti ń bẹ lójú ayé ànábì náà ń bọ̀ láti mọ̀ yín o sú ìlà wọ́n bí ànábì wọ́n bí ànábì àwọn sọ ábẹ́ bí ànábì ní kí ò ṣẹlẹ̀ àwọn sọ ábẹ́ ànábì yìí kan ronú pé ẹja kan lọ béèrè kábi dà fáńlá ká yìí àwọn èsì bẹ́ẹ̀ ntí ń dùn wọn lọ́kàn ntí wọn ò mọ kí lọ́lọ́run wí tí ń dà wọn láàmú òun làwọn máa bí anabuwa muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rákùn bí iná kí n pàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ ni ó gbé fóònù ni ó ló ń gbà míì bí n ti ń ṣẹlẹ̀ sí mi ni ó máa ṣẹlẹ̀ sẹ́lómi náà ẹ wò pé ah, bóyá fẹ́ béèrè ntí kò yé nú ẹ̀sìn ni tòun ti bí àsìkò yín ti há tó. ẹ wàá gbìyànjú bá ah, jẹ̀nsáré dáa eléyìí lóhùn nígbà tí ọba máa sọ̀rọ̀ lẹ́rìí pé tó nídìí ń pẹ̀ sí o lè pe arákùnrin à kan lọ́wọ́ nísìnyí ẹ dákun pàtàkì jùlọ ìbéèrè ti jẹ́ orí fóònù òun lé fi ní máa dá yín lóhùn mọ́ ni kọ́dà ẹnìkan ti di mílíọ̀nù dáhùn tí èjẹ̀bù lórí rédíò láwọn béèrè pé ọdún wo ni kíní kan ṣẹlẹ̀ ọdún kan ìsìn tó ń pè mí lórí fóònù pé ẹ dákun kí ni à ń sà á bẹ́ẹ̀ bá nírú àwọn béèrè báyìí àfa àtọ́ba aráyè kọ́lọ̀ ọba kó jòkó tì ẹ má dínà àwọn tó ṣe pé ní ẹlòmíì ìrún ní kí lọ́wọ́ dàrú ní ọmọ bó nírun yìí bó lòun ó ti ṣe jẹniúlẹ lótórí ẹ tí fóònù mọ́lẹ̀ tí a jẹ ń sáré béèrè bóyá àrùn mi yìí wọlé àbó ní nǹkan kan tí ń ṣe sí irú àwọn yìí ń lọ dáa èèyàn bá máa fi fóònù dà fáà láàmú pé a fẹ́ béèrè béèrè níbi àti ìyàlọ ọbẹ̀ òun ni pé mo ní bí ọba ṣẹlẹ̀ kí wọn ọba nílò ẹ̀ àwọn sọ abẹ́ ànábì ẹbí ànábì sallallahu alaihi wasallam torí náà sú ìlà àní nusra wọ́n wá di ànábì sallallahu alayhi wa sallam nípa pé ìfi oògùn já oògùn kọ́mọ́ bá dàbí tá a kàn ń sọ̀rọ̀ lérè pé ńbẹ́nu àkọọ́lẹ̀ tó rinlẹ̀ wípé arákùnrin kan tí wọ́n ń pè ní labidu ibn al-A'sam sahara nabiyya sallallahu alayhi wa labidu ọmọ asọ̀mù sàṣà nàbí sallallahu alayhi wa àbí ọ̀tán torí náà kìí ṣe pé àlọ́ ní ti ń ṣe gíní ní ti ń ṣẹlẹ̀ wọn bí ànábì ọ sallallahu alayhi wa sallam. kámá wàá pé ní torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń gbà kí ṣètò ọ̀yàn máa tàn wá bẹ́ẹ̀ bá wífẹ́ lòmíì pé a ẹ máa rìn lọ́nà báyìí ọlọ́run ó ṣe wòsàn báyìí náà bẹ́ẹ̀ bá ṣe àbíká bá gbé bí wọ́n ṣe lójú àyà nàbí lèmi wá ń gbé nísìnyí títẹ́ lómi ò fi dá yín lóhùn. ní a ṣe láyé tiwa yìí ẹlòmíì ó pè é ṣe nàìjíríà yìí ẹlẹ́kùnrin já bẹ̀rù ọlọ́run ọlọ́run ò ní dájọ́ ọmọ nàìjíríà lọ́tọ̀ lálìkì àmọ́ kọ́ wa pé sọmọ nàìjíríà nìwọ òfin tá a lò fún ọ nìyí sọmọ maka nìwọ òfin tá ẹni ọba wí fún yín irọ́ fún wàláhìlà ọ̀bìnrin ẹjá sinmi gba ṣètọ́ ní láyè o gbogbo àwọn ọ̀rọ̀ tí máa jáde lẹ́nu àwọn èèyàn wa ò dáa wọ́n ń kìlọ̀ ẹ má jẹ rìbá ẹ má gba rìbá fún àwọn èèyàn pàtàkì kan tí mo wà ń bẹ̀ ǹjẹ́ ó jáde lẹ́nu wọn ni pé à ní wọ́n máa sọ orú yóò bóyá mọ́kàdé wàláì kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o òṣùwọ̀n kan náà lọ́lọ́run ó gbé kalẹ̀ fara mọ́kà ni ó gbé kalẹ̀ fara lọ́rin ni ó gbé kalẹ̀ fara èkó ni ó gbé kalẹ̀ fara amẹ́ríkà torí ẹ̀ lọ́lọ́run ò ṣe ní pé ẹyọ kìnnì kan wí fara mẹ́kà fara amẹ́ríkà mọ́mọ́ ẹ sì fún gbogbo wọn ni. torí náà kèé ṣe tuntun ń ṣẹlẹ̀ lájú ayé àní wọ́n sàṣà nẹ́bì gan sallallahu alaihi wasallam olórí ibú ni làbídú ibn al-asọ́mi nítorí òun gbà wọnú tán nù síranù ìpè ta ló ṣe síhìrù tó sóògùn sànẹ́bì sallallahu alaihi wasallam òun ni làbídú ọmọ asọ́m torí náà wọ́n wá bí ànẹ́bì ká má máa wò pé ní àgbà wọ́n bá bá ipa ànẹ́bì ń bẹ láyé níwájú àsìkò wáyé àwọn èèyàn burú nísìnyí wọ́n wọ́n burú láyé ànábì náà sallallahu alaihi wasallam nígbà wọ́n bí kílà ànábì fi dáhùn hiya min amali shaytan ànábì ní iṣẹ́ èṣù àìsí ìtọ̀tábà ìbẹ́ hiya min amali shaytan iṣẹ́ èṣù àwa lè pé nítorí pé a ah, ṣẹbi wọn ṣàṣóhun náà ni a sì rẹ nìkan tó gbówó jù lọ ah, Ọlọ́run ọgbà Ọlọ́run ọgbà o bàbá gbà ní ànábì rẹ̀ ní òwú sallallahu alaihi wasallam ńjọ làbí ìlú dán tiẹ̀ wò ànábì sallallahu alaihi ọ̀wá àrọ̀ nìkan kí pé ìwà ó gbówó jù làbí ìlú lọ al-mu'awwidhat òun lọ́lọ́run sọ̀kalẹ̀ fún ànábì tó clear gbogbo ọ̀ràn ọ̀ràn tí làbí ìlú ṣe báwa náà bá ní fíkọ̀ tá ní confidence nínú ọlọ́run yóò rí bẹ́ẹ̀ báwa náà bí ibnillahi ta'ala ànábì ò kéjú qul huwa Allahu ahad qul a'udhu bi rabbil falaq qul a'udhu bi rabbin nas àwọn ayé àwọn àwọn súra àwọn yìí àdàpẹ̀rẹ̀ àwọn àlùfáà máa pè wọ́n ní kíni alkọ̀wákìlù alkọ̀wákìlù wọn bá ní kéènì kọ wá kílù torí rẹ ìdí wọn bá tún bí irú béèrè ń lórí rédíò ẹ má wulẹ̀ fífóònù dààmú wa bẹ́ẹ̀ ráhùn kí wọn ń pè ní kọ wá kílù lọ́dọ̀ àwọn àfa kan wọn ní mẹ́ta ni àwọn kan ní mẹ́rin ni kí lẹlẹkẹrin kó lìyà ayyuhalika àfihàn ìtumọ̀ kọ wá kílù ni pé àwọn àyà ti kúlí kúlí kúlí bẹ̀rẹ̀ wọn ntọ́lọ́ ní ká nẹ́bí olóòlù sallallahu alayhi wa sallam torí náà rawahu ahmed bisanadin jayyidin alimami ahmed ló gbà hadith yìí wá wa abu daud alimami abu daud náà gbà hadith náà wá wa qala su'ila ahmed anha lójú ayé alimami ahmed náà wọ́n tún wá bí òun náà ń fa tiwa pé ẹ dákun kí lè rí sí ìfi oògùn dá oògùn fàkọ́ọ̀lá ibn Mas'ud yaqra'u hadha kullahu. alimami ahmed náà tún kó tiẹ̀ ní ojú lọ ń bí ọ̀rọ̀ ọmọ yìí òní ibn Mas'ud ní àwọn sọ̀hábì anabi sallallahu alaihi wasallam. ó ní gbogbo ntọ́jọ́ báyìí ní ibn Mas'ud kórìíra o torí náà ẹ dákun eléyìí ní ìlànà o ìlànà ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ صلى الله عليه وسلم وفي البخاري لأنه صحيح الإمام البخاري عن قتادة لا تيودو الفان لا لاني كني قتادة قتادة جكنا وتابعي رحمه الله تعالى قلت لابن المسيب وني مصفون ابن المسيب يعني في سعيد ابن المسيب nínú àwọn àgbà tábìrì lòun náà àti kọ̀tádà àti Ibn al-Musayyib àmọ́ Ibn al-Musayyib lè jẹ́ àgbà àfa wọn a máa kà á kún náà àwọn ọ̀gá nù àwọn tábìrì Sa'idun Ibn al-Musayyib wà lára àwọn tí wọ́n máa ń pè ní al-fuqaha'u as àwọn àlùfọ́ onímọ̀ fòró méje pẹ̀pẹ́ bọ́rọ̀ bọ́rọ̀ sẹ̀ríà bá dàrú àwọn tí wọ́n ké sí lẹ́yìn táwọn sọ̀hábí ànábì ò sí mọ́ àwọn méje làgbà inú wọn ni Sa'idu ibn al-Musayyib rahimahullahu ta'ala torí náà Qatada ni mọ́lọ́ bí Sa'idu ibn al-Musayyib rajulun bihi tibbun tibbun huna bima'na sihrun bima'na tíbù èyí tí ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ọmọ ilé kéwú lónìí ni pé medicine àbí tíbù ee wọ́n ní lábùdó tíbù yìí minal abdad minal abdad inú inú ntí lárúbáwá fi yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ èdè àwọn lárúbáwá ní tí wọ́n ń pè ní al abdad kálímà kan náà yóò sì máa mí ní word and opposite ń bẹ́ẹ̀ ní lárúbáwá bẹ́ẹ̀ wọn láwọn kálímà tí wọn gbọ́n bá ti lélẹ̀ yìí mínẹ́lì àgbà ìyẹn ni pé òun ni òun náà tún ní òdì rẹ̀ òun náà ni òun náà sì tún ní kíni òun náà tún ni òdì rẹ̀ wọn lára rẹ̀ ní kíni pé bù èyí tẹ́ ẹ mọ̀ ní náà pé tíbù ní ìwòsàn ọ̀wọ́lé bẹ́ẹ̀ tíbù náà sì tún lárùn ẹnì kan ṣe kí ni àfáà wí nìkan rọ́jú ló ń bì yí tébùn àmúdi ń bẹ lára ẹ̀ wọ́n fọ wọ́n sa nǹkan sí tíbù náà ni tíbù ṣètò ní kíni ẹ̀láàjù ìwòsàn torí pé kalimatu tọ́b minal àbùdá ìsinú èdè Lárúbáwá torí náà ó ní mo bi Sa'id ibn al-Musayyib mo ní rajulun bihi tibbun aw yu'akhadhu an imra'atihi àgbọ́kùnrin kan tó ṣe pé ní kọ̀ọ̀kan lè súnmọ́ ìyàwó rẹ̀ mọ́ látàrí ìlò irinṣẹ́ ṣètọ́ni tá ń pè lóògùn àbáṣà títí èèyàn nẹ́ẹ̀bì rí i pé ní gbogbo ohun tí a máa wò pé ní bóyá àwa nìkan ní ń ṣẹlẹ̀ sí láyé yìí láyé sàyédù bínú mùsáyídì wọ́n ti ń bí o pé ẹ ẹ bí táwa náà ń pè ní ara rẹ̀ ọ̀kan lé mọ́ ẹni tí ń ti ń ṣe dáadáa tẹ́lẹ̀ èyí ń ní ọwọ́ amú ọ pé ní a ah, pé ọba yà wọlé kankan yín ni o kéèyàn ọmọ wa lè sún mọ́bìnrin rẹ̀ mọ́ ntọ́lọ́nba ló ń ọgbà kọgbà ni o mọ̀ wà lọ́nà tọ́lọ́wọ́n ọ̀fẹ́ o torí náà lẹ́ ojú ayé àwọn táàbì yìí ní kọ̀tàdà tí ń bi sàn ayédèmínú mùsáyídé ń rú béèrè yìí bébí wọn bá ṣàṣìyàn tí ò lè sún mọ́bìnrin rẹ̀ mọ́ ayò hàlù ànúhù áwòyò náà ṣàkó ǹjẹ́ aléwẹ́ ni tí ọba tú ní tí wọ́n fi dé yìí tóun náà mọ ọ̀nà tí e já kọ́ọ̀là Sa'id ibn Musayyib ni la ba'sa bihi kò burú la ba'sa kò burú innama yuriduna bihi al-islah ah ebi dáadáa ni wọ́n fẹ́ fi yíyún ṣe fa amma ma yanfa'u falam dunha anhu ẹ̀rí tí ó bá wúlò ọ̀pọ̀ fún wa ká má ṣe. Ntí Sàáyédùn múnú Mùsáyídì wí yìí àlàyé rẹ̀ ń bọ̀ o. Wàrúwìyá Anil Hassan Al-Hassan al lọ́dọ̀ fáwọn àtúndábùl ilmi. Àwọn nǹkan wọ̀nyí kéèyàn máa dè mọ́lẹ̀. Ntí tọ́lébù ilmi fi yàtọ̀ fún kọ́rí ọ̀sọ̀ háfà nù. No àbí kọ́rí ọ̀sọ̀hìfà àwọn kọ́rí olùjẹ̀rìdà ni ọmọ kéwú fi yàtọ̀ fẹ́ni tí ń kàn ka kéwú bí ìwé ìròyìn. gbogbo bí tá a bá ti gbọ́ tí wọ́n bá ní alhassan nínú kéwú ẹlòmíín lè máa dààmú ga ah, hassan wo làwọn àmọ̀ tí wọ́n ń wí àwọn ọmọ hassan táwọn ń wí o kò dàrú o gbogbo bí tá bá ti gbọ́ alhassan tí wọn bá pé ọmọ ọmọ lámẹ́yìn wàhúwà alhassan olùbásòrì wàhúwà alhassan Al-Basri ara nfaani tọ́líbẹ̀ ilmi yóò ti mọ̀ pé ẹni tí wọ́n ń wí ni kọ́dà bọ́ wà kán ànínú rìwáyà iṣẹ́ àwọn afa aládìídì nù wọ́n ti mọ̀ pé ah, hasanu tí wọ́n ń wí ni hasanu Al-Basri wọ́n wá wò pé ìjẹ́bi tí ó wà yìí tọ́ sí kọ́ wà ń bẹ̀ tábìlì sì yóò fi ṣe kínni tí ó fi lẹ́sẹ̀ lẹ̀ ṣé táwọn afa ń sẹ́nu o tí ọ̀jẹ̀ sìn ọ́ dàrú wa lọ́wọ́ o lápèjúwe ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdíìsì ní alhassan albasri inú àgbà àwọn tábìlì lòun náà ó sábà kọ́ máa pé an abi hurairata radiyallahu ta'ala anhu wọ́n ṣe rìsáàjì wọ́n rọ́pọ̀lọpọ̀ hadithi rẹ̀ bẹ́ẹ̀ an alhassan an abi huraira an alhassan an abi huraira àkọ́kọ́ tí ò ní jẹ́ kọ́ dàrú ni pé man alhassan ta ni hassan sẹ́mi pé nínú àwọn tábìlì òun nìkan kí ń jẹ́ hassan àmọ́ kọ́dé sakọ́rọ̀ indahum ìdá òpìlẹ̀kọ̀ alḥasan wà húwa alḥasan albasri ní abá ti ní alḥasan ní ẹlòmíì kọ́ húwa alḥasan albasri rahimahullah látara bẹ́ẹ̀ ni wọ́n wá ṣèwádìí délẹ̀ ìdájọ́ àwọn àlùfáà ni pé kullu hadithin an alḥasan an abi hurayrata radiyallahu anhu fa huwa munqati'u isnad. وهو منقطع الإسناد قالوا لأن الحسن لم يروي عن أبي هريرة ìkùnrin lẹ pé hasan ló ń wájú àbú òrera tí ń gbà díjì yìí báyìí ẹnìkan ló wí fún un àfi ká mọ ń tọ iṣẹ́ àwọn àfa aládìsí nu pépè bá ti rí anel hasani an àbí òrera kọlá fi hí ẹnkẹtọ ó pé nǹkan kan mí sí bẹ́ẹ̀ lọ wá wá kí ló dé táwọn ń wádìí bẹ́ẹ̀ torí pé ẹni tó fẹ́ dẹ̀sìn rú mọ́ wa lójú ọmọ pé Abu Huraira sí kọ ni ẹni tí èé sọ̀rọ̀ ọ̀rọ̀ ni tá a gbọ́dọ̀ gbàgbọ́ Al-Hasan al-Basri tá à ń wí náà sí kọ ni àgbàfà ni torí pé kìí ṣe pé Hasan al-Basri ní ń parọ́ o àmẹ́ni tó wọn ọ̀fẹ́ kí wọ́n mọ ta ni líǹkì láàrin Al-Hasan al-Basri àti Abu Huraira torí gbogbo yóò kú èèyàn kan ni yóò wá tẹ̀rí yóò ṣe kíni yóò tẹ̀rí ìmọ̀ ńláńlá làwọn àfáà fi dùkọ́bà rú yìí pé gbogbo ntẹ bá ti rí alhassanu an abi huraira nǹkan kan mí sí bẹ́ẹ̀ ẹni wọn lọ wá wa bàbá mọ ń tọ̀hún láwa mọ̀ ṣé ẹni tá a lè gba hadithi rẹ̀ ni àbí ẹni tí a ní gba hadithi rẹ̀ torí náà gbogbo bí bá ti rí alhassan fahuwa alhassan al ẹ eh, àṣà àwọn ìbéèrè orí rédíò mẹ́rin wá. <laughs> Eh, nínú àwọn sọ̀hábì ànábì náà kún mọ́ àlàbádìlà àwọn táwọn pè ní kíni àlàbádìlà ìyẹn ni pé àwọn abdullahi abdullahi abdullahi wọ́n pọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ gbogbo bí tẹ́ bá ti rí tí wọ́n bá ti ní wàkọ́ọ́lá abdullahi wàkọ́ọ́lá abdullahi tí wọ́n wọ́n kọlifáì rẹ̀ pé abdullahi ọmọ ẹ̀ torí pé wọ́n pọ̀ abdullahi ibn umar ń bẹ abdullahi ibn amuri ń bẹ abdullahi ibn abbas ń bẹ abdullahi ibn mas'ud ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ wíwá rẹ̀ bàtẹ́ bá ti dán bá ti ní wa qala abdullahi aw an abdullahi fa huwa man wa huwa abdullahi ibn mas'ud wa abdullahi ibn mas'ud radiyallahu nkọmọsá yọnu sógbà àwọn sọhábì ànábì torí náà eh, wàrúwìyà anna alḥasan wọn gbẹgbà wọrọ yìí wá látọ̀dọ̀ alimami alḥasan albasri kọọla láàyò xìlù sèxrọ ìlà sáà alḥasan albasri ní ẹnìkan ò ní madatu àfikójó pìnà ẹnìkan ò ní mọ́gùn já àfikójó gidi àfikójú ológun bàbá tanra wa ló kú ọmọ iná ni wọ́n máa rán sí iná tá a bá wo ọ̀rọ̀ Al-Hasan Al-Basri yìí tá a wo ọ̀rọ̀ Sa'id ibn Musayyib yóò fẹ́ dààmú làákà ìwà pẹ̀lú tí ń bọ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam kò sí gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ànábì ni àkọ́kọ́ gbogbo ọ̀rọ̀ yòókù yóò máa kí ìsábẹ́ ọ̀rọ̀ ànábì àwọn àlùfáà wọ̀nyí àti Sa'id ibn Musayyib àti hasan al-basri wọn èyí ìsàfà àránranrun tá nẹbi ọwì ọtún táwọn ní ẹyà sí òsì ló fi nídìí ká wá béèrè lọ́dọ̀ àwọn àfa àti kíni sàídù ń wí kíni hasan al-basri ń wí àfa àwọn lọ́wọ́ àyẹjú ẹ̀ ibn al-qayyim al-jawzi ní ti ń jẹ́ kéwù nù àwọn tó gbà lọ́dọ̀ àwọn tó gbà àwọn wo ló gbà lọ́dọ̀ àwọn náà kíni wọ́n wí àti kéwì wọn yìí bẹ́ẹ̀ torí náà ẹ̀gbọ́n tí Ibn al-Qayyim yìí tí ó wà á yanjú ìrújú tí ó lè fẹ́ bọ́ sọ́kàn dá ìbá nàbí délé ṣe é sùn ní. sàyédù tó wá ní lábáṣà bìí kò jẹ́ wípé níta nàbí pè ní ṣe é sùn kí sàyédù wá pé kò sẹ́ni kankan àfa àṣetọ́ nìlú sàyédù bínú sàyédù òṣìṣẹ́ nu kínní kò sínú àwọn àfa àṣetọ́ ni ọlọ́mọdé wa náà ọmọ ẹgbẹ́ náà àfa àṣetọ́ ni kọ́ra قال ابن القيم ابن القيم توجه ما كيف شيخ الإسلام ابن تيمية رحمه الله قال النشرة حل السحر أو حل السحر عن المسحور وهي نوعان ابن القيم لا لا ينجم بمبنك ǹjẹ́ jẹ́ nùṣọ́ra náà ni ká tú oògùn pẹ̀lú kínní pẹ̀lú oògùn àmọ́ ọ̀nà ahaduhuma ọ̀nà alákọ̀ọ́kọ́ hillun bi sihrin mislihi ìfi oògùn já oògùn ìlọ bá babaláwo kọ́ wá kọ́ ṣètò ntí babaláwo ẹgbẹ́ rẹ̀ ṣe ọ̀nà kan nù ìmáa fi oògùn gan jákèní ìyẹn ni pé oògùn ṣètọ́ni kábíjá oògùn ṣètọ́ni wàhúwà lẹ́bí min amali shaytan. Ibn Qayyim ní èyí ń la nẹ́bí rí fa àti pé hiya min amali shaytan. Iṣẹ́ èṣù pọ́nbélé kò sì sí iyèméjì mẹ́. Wa alayhi yuhmalu qawlu al-Hasan. Ibn Qayyim ní ẹ má sí ọ̀rọ̀ àfa al-Hasan gbọ́ o. Ntí ń wí ló fi ní ẹnìkan ní máa tú dán kọjọ́ pìdán ìyẹn ni pé ìmá fi oògùn já oògùn ànábi ti ti wí ohun pọ́nbélé pé hiya min amali ash-shaytan. fayataqarrabu an-nashiru wal-muntashiru aw al-muntasharu ila ash-shaytan bima yuhibbu fayubtilu amalahu 'ala al-masruh. Ibn Qayyim nítorí pé kí ni ó ṣẹlẹ̀? òun náà wàá sọ fún yín pé ọ̀dà ṣé àgbò funfun lọ́gbà lọ́wọ́ yín ẹ̀yẹn lọ́ wá dúdú wá <laughs> ṣé atare méje lọ́gbà ẹ lọ́ wá mẹ́sàn-án wá gbogbo ntọ́ bá ti lọ báwọn mìíràn amẹ́lí àṣẹ ìtọ́ ọ̀dà níbo ni wọ́n gbé kinní lọ ẹ̀fẹ̀ yìí náà lórí ta mẹ́ta. gbogbo ńtọ́ bá ti lọ báwọn min amali ash-shaytan torí pé àti ẹni tí ó tu àtẹni ó dé àwọn méjèèjì gbọdọ̀ ṣe pẹ́pẹ́ ń fúrú fún ṣe tọ́ ní kí wọ́n gbọ́ tiẹ̀ kó tó gbọ́ tiwọn àṣírí ti ń bẹ́ẹ̀ mẹ́rin ẹni ó dé ọ̀pẹ̀ ṣètọ́ ní ṣètọ́ ni ó sì gọ̀ kèé dáàyàn lóhùn àbí kọ́kọ́ gbé nǹkan léèyàn lọ́wọ́ ọ kọ́kọ́ dá ṣètọ́ ni lóhùn kó tó dọ́ lóhùn àwọn àlùfáà ti kìlọ̀ fún wa débẹ̀ òní wọn ní gbogbo ẹ wà nìkan àfa ńláńlá ni àmọ́ kìí sálù alákótó máa kírun ní ti ṣètọ́ ni ni ọmọ ṣe níjọ́ tí ọba sì ti ṣe é mọ́ bó pè wọn ò ní dáhùn àmọ́ wọn ó kírun o àmọ́ wọ́n já gbogbo ẹ̀fọ́ ni ẹ̀sìn ní rí wọn mọ́sálásí nítorí ni ọmọ ṣe nù yóò sì máa pé yóò máa dáhùn ẹ máa lọ bá bùkátà yóò máa bíyá. wọ́n bá ẹlòmíì débi pé bóyá mo ti sọ ń bì rí léyìí tó jẹ́ wákẹ́rù tí gbogbo òwe ìròyìn gbé nígbà táwa wà nílẹ̀ lárúbáwá ní sàmúlì nílùú ànẹ́bí ọ̀sẹ̀lá àfa àfa áfíríkà ni kì í sọ àfa o ó sóògùn wá Mákà àti Mádínà náà ni ó ọgbóògùn wá lé ọlọ́run ńgbà ọwọ́ tẹ̀ tí wọ́n mú tí wọ́n ní màǹsó léwo ló ń gbé ntí wọ́n bá ní pé tọ́ílẹ̀tì rẹ̀ alukurani ló sì kalẹ̀ ńbẹ báyìí ìtọ́ sì ń bẹ lórí ẹ̀ kí ló dé láàárọ̀ yọ kọ̀kọ́ tọ̀ sí ntí wọ́n ní wọ́n máa ṣe nu tí ọba sì ti ṣe é mọ̀rùn ní dáhùn lópin ìgbà tí ń bá ń ṣe yọ ọmọ pè wọn wọn máa dáhùn kí làwọn ń wí ni o ò lè gbádùn àwa láyé kọ́ wá di àlùkìyámà bí wọ́n mọ̀ ọ́ la àlùjánnà táwọn lọ náà àwọn jọ pàdé nu náà ni àwọn náà gọ̀ àwọn àlùjánu burúkú yìí náà wọn ò sékè ni wọn gọ ẹ dákun kéèyàn ó fura súnà ní gbàyàn lọ́wọ́ gbogbo ránran yìí bọ́ba pé ń tàà fi ń wọn pé ọ̀nà lélẹ̀ yìí ni pé wọ́n wí bẹ́ẹ̀ ó sì wí bẹ́ẹ̀ kí ni ìyàtọ̀ babaláwo àtàfà àdá babaláwo náà wí pé nǹkan ọ̀sẹ̀ yóò ṣẹ bọ́lọ́mbà ni ó rí bẹ́ẹ̀ tó fi bẹ́ẹ̀ èyí táwa fi ń wọ́n ni pé àwọn sọ̀rọ̀ ní kọ́mọ̀ rí bẹ́ẹ̀ ẹ sì mọ̀ pé kì í sin lọ́hùn kì í kírun ẹlòmíín kírun kò sàlùwà lámọ́ àwọn ọmọ wa pé wòlíì àmọ́ Ibn Taymiyyah àti yan o al-Furqan bayna àwòlíyá irrahman wà àwòlíyá ìṣẹ̀tọ́n inú tẹ́mi a ní wòlíì náà ní lóòótọ́ àmọ́ wòlíì rahman ń bẹ wòlíì ìṣẹ̀tọ́n ní sí ń bẹ ọlọ́mọdé a sí ń lọ àwòlíyá ìṣẹ̀tọ́n àmọ́ pọ̀lọpọ̀ ní ìṣẹ̀tọ́n ní ti tàn wọ́n látàrí pé ń pè wọ́n wọ́n ń dáhùn ọ̀gọ́rọ̀ èèyàn náà wá ti kàyọ̀ ń fún pé á ọlọ́run gbà fún òun làwọn àlùfáà ní gbogbo ẹni ọlọ́run bá gbà fún ṣe tọlọ́run nínú àlámà awolìyá Rahman òun ni pé wọ́n jẹ́ kínní wọ́n jẹ́ lẹ́sìn ọlọ́run wòlíì ń bẹ nínú ìsìláàmù o wàlíyù ọlọ́run tààrà ń bẹ o àmọ́ wọ́n nínú tá a fi mọ̀ wọ́n ni pé hum atkọ́ lèlà àwọn ni wọ́n bẹ̀rù ọlọ́run jù wọn ò ní rí ọlọ́run fún ẹnì kan ò ní jẹ́ wòlíì kọ́ máa wà níta gbangba kí wọ́n sọ fún pásítọ̀ òun tó kó pé àwọn gbé wòlíì tọ́lọ́run kan wòlíì ọlọ́run ni ó bẹ̀rù ẹ̀ jù innama yakhsha Allaha min ibadihi al-ulama torí náà gbogbo àṣírí làwọn àlùfáà ti sọ kalẹ̀ inú súnà náà wọ́n ti rí i pé yàtàkọ́ rọ̀bù àti ẹni ó dé àtẹni tó tù àwọn méjèèjì ti gbé nǹkan kan fésù wọ́n ti gbóúnjẹ fésù kéṣù tó dá wọn lóhùn torí náà mìnà amẹ́lí ṣètọ́n àtọ̀tún àtòsí rẹ̀ iṣẹ́ èṣù o iṣẹ́ èṣù o àwọn àlùfáà ní ìtumọ̀ iṣẹ́ èṣù tá ànábì wí ni pé ọ ọ lágbára ju ká ànábì ọkàn pé yíya haram. wọn lọ lágbàá ju na nàbí ọga gbégé ni ìyẹn ni pé ó kọjá haramu ó lè sún yẹn kó jáde nínú ìsìlámù bá rọra tí ò padà torí o náà ní sọ̀rọ̀ النصرة بالرقية والتعوذات والأدوية والدعوات المباحة فهذا جائز إليه ابن المسيب لا بأس به bẹ́ẹ̀ ti gbọ́rọ̀ àwọn afáàṣẹ gbé ara wọn ní o tẹnìkan wàá jáde tó wàá gbé yẹn kí ló dẹ̀dẹ̀ ibùdó musayibi ní kò ṣe nǹkan kan ibùdó musayibi ọ̀gbọ́dọ̀ pé níta nẹ́bi ní ṣe sùn ní ò ṣe nǹkan o wọ́n ní ọ farabalẹ̀ kọ́ gbálàyé ọ̀rọ̀ Ibn al-Musayyib o torí náà Ibn Qayyim ní ìran ẹlẹ́ẹ̀kejì nínú nọ́ṣọ́ra ah, òun ni bí a bá rí i pé oògùn wọn ṣe sẹ́ni yìí irú èyí tí làbílù ṣe ẹ̀yin ẹ ṣe rúkúyà fún ẹ̀ka al-Qur'an al-Karim ẹ̀ka mu'awwidhat fún ẹ pẹ́pẹ́ ń furu lọ́dọ̀ ọlọ́run ẹ̀yẹ mọ́tò ṣe pẹ́pẹ́ ń furu lọ́dọ̀ èṣù ìtumọ̀ ẹ̀nu ọlọ́run ní kẹ́yìn ó pè ẹ má pè kíni ẹ má pè sùn. النشرة بالرقية والتعوذات قل أعوذ برب الفلك برب الناس قل هو الله أحد قل يا أيها الكافرون أكي القرآن ذلك يدي نرى رقية شرعية في رقية قوية أما طبعا ما سي يرون باون يون شرعية فرامو ومن ابن المسيب لا بأس yìí wàlẹ́àdìwìyà ẹ̀ wàlẹ́àdìwìyà wàdàwátì mùbá torí ó yẹ ká sọ yìí náà torí àṣejùmọ̀ wọ nǹkan mí gbà mí ibi tọ́lọ́run ò gbé dé àgbọ́dọ̀ gbé kọjá bẹ́ẹ̀ o àjẹgbọ́dọ̀ ibi ọlọ́run ò gbé dé àgbọ́dọ̀ gbé dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lé fà kọjá bẹ́ẹ̀ nti ń jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ni pé ìyá ọlọ́run wí mẹ́nu ìyá anábì wí mẹ́nu sọlọ sọlọ ẹgbọ́n táwọn àlùfáà bí àwọn àlùfáà tó gbọ́ súnà yìí wọ́n ní wàlẹ́ àdìwì àtàwọn oògùn àtàwọn gíní oògùn àlùmọ̀báhà tọ́lọ̀ ń yọ̀ǹda àjẹpọ́lọ̀ ń yọ̀ǹda oògùn kan <laughs> kéèyàn wá pé kí ni ṣé ń súnà náà ni ń tún lọ gégi inú gbó ń tún ṣàgbo kọ̀ láìsí o bọ́ bá mọ ewé àti kíni àti egbò tí ò nílò pé kékeré kan wúyẹ́wúyẹ́ àbí àfi tẹ bá fi òkúta mẹ́ta síbi àrò àbí àfi kẹ gégi méje sí gbogbo yìí tí n bá ti ń rí báwọn nǹkan mí nu àmọ́ nù tí àwa bá lọ́dọ̀ àwọn tó bí wa àbí nù ẹ̀kọ́ tá a kọ́ ni já èpo e, igi báyìí téèyàn bá mú pẹ̀lú ewé igi báyìí téèyàn bá papọ̀ mọ́ omi òrombó báyìí wàlẹ́ adiwiya ọ̀sọ̀ o yóò alimobaha wàlẹ́ adiwiya wàlàdùwíyá tí àlùmùbáhà ìtọ́lọ́n ṣe ní àlàálù ìtumọ̀ mùbáhà ni wàdàwà àtàdúà ẹlẹ́sàdúà fún gbogbo tí ń ṣe ènìyàn yẹn bá bẹ lọ́hùn ọlọ́mọṣà mú kú ò nínú tọ́lọ́n léwu tí ó fi gbé fóònù àwọn wọ̀nyí lọ́lọ́run yọ̀ǹda o kò yọ̀ǹda ìmáa fi mo kan ìmáa fi tọ̀ tábà ìgbẹ́ ọlọ́run ọ̀yọ̀ǹda rẹ̀ o ọlọ́run kọ́ mọ́tà sọ wa ń bẹ̀. ẹ torí gẹ́bí àdéhùn pé ń gbé pẹ́ kan lóṣù náà ní kẹfì ní táìmù àti béèrè béèrè bóyá ká dúró báyìí. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خير الجزاء الله سنيني يا شنادة آمين فبلغ الله سبحانه وتعالى ليتي قبل ọ̀pọ̀ fún ọláyà tí ọjọ́ gbogbo ìfẹ́yàmà so ìbéèrè á béèrè ní àmá ẹgbàmíláyì ayákébìnà ọkọ̀ sídẹ̀ wọ́n bí mẹ́tẹ̀rẹ̀ ọlọ́run so so gẹ́bí béèrè ti ni lórí mọ́sánlá tí ẹba fífì rọ́wà sọ́nyẹ́sàrà nígbà tí ẹ ń sọ̀rọ̀ nípa ọ̀dà award àwọn àdúrà ó yà lè ṣe àdúrà fún ọgbẹ́ bóyá tí yẹn náà bá torí àwọn tí wọ́n ń gbọ́ wa èsì bẹ́ẹ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ bá wa sí ìrìn náà. mo kí sáfì. irú ẹni bẹ́ẹ̀ tí a rí pé wọ́n sí mi bàbá rẹ̀ ń ṣe mm. àwa pè sáà ní lápèjúwe bí ìpàgbọ́ náà ni mm. àwa ní ọ̀rání ẹgbẹ́ ìṣeré rẹ̀ ẹ wá wá aṣọ fún ẹwú rámpẹ̀ ká máa ka ọ̀rání sí i ó lórí àpótí ni ó kọ pé ṣèbá náà ń ṣe fún un a sì fẹ́ tú idán kù ní ara ẹni sílé náà wọ́n nú àwọn àbáwá àmọ̀báhà tàbí kò sí. ọlọ́run sẹ́yìn lẹ́sẹ̀ dáadáa tẹ̀bí òótọ́ dáa ni o àmẹ́sì rẹ̀ ti wà nínú tá kà iná wà dàwa ti al al mọ̀báhà àwọn àdúrà tọ́lọ́run faramọ́ ni o kí làdúrà tọ́lọ́run faramọ́ òun lè yí tọ́ bá súnà nẹ́bì mu kò sí ẹ̀sùn míì lẹ́yìn àpò kò sẹ́sùn kan lẹ́yìn àpò bí àlùfáà bá ní wà dàwà al mubaha àwọn àdúrà tó wà mubaha tó jẹ́ halali níbo láti máa halali wọn nínú súnà nẹ́bí sallallahu alaihi wasallam ẹ dákun bá bá ṣàdúrà yẹ́dẹ̀ ní kí ìmáàmù wí ọ̀pọ̀ láwùjọ wa yìí lóòótọ́ òǹkàlùkù lọ sọ ara rẹ̀ di indọ́sírí àdúrà wọ́n máa hun ni kò síbi kankan tóun náà ti rí i pé ẹnìkan jòkó lórí àpótí kan ẹnìkan ní òun lòun náà kọ́ kalẹ̀ òun sì máa transfer rẹ̀ yọba di pé yọba ṣe rú àdúrà yìí àfi kó jòkó lórí kíní àfi kó kásọ lé e lórí kọ́dà ẹlòmí ó ga àfi kọ́ lọ gungi ó gba àdúrà báwọn ẹsẹ̀ lànà tà nẹ́bí o àmàdúrà bí kọ́ kọ́ bọ́ra rẹ̀ lẹ̀ ń hò ìwọ̀n sínú lànà anábì o sọ̀rọ̀ sọ̀rọ̀ dákun àlùfáà àti ìyẹnjú ẹ̀ àfáà ní wà da'awati al-mubaha ọlọ́run sì ti ṣe ń rọrùn lónìí kọ́dà bó ṣe tíra az-zikru wa du'a kọ́dà bó ṣe hisnu al-muslim bó ṣe tíra al-adhkar lil imami an kí làwọn àfáà yìí kó jọ bẹ́ẹ̀ gbogbo òun àdúrà tá ànábì máa ṣe sallallahu ó fi má dúà ẹni tí wọ́n bá ṣe nǹkan sí èyí òun ni àfáà lẹ́ẹ̀ ẹ̀ríru eléyìí náà ìjókòó ẹ máa ka sọlẹ̀ lórí àdé nínú amẹ́lí àṣetọ̀ ọ̀lẹ̀ ìṣùlẹ̀yìn náà ọ̀nà sọ amẹ́. ẹ agbàbẹ̀rẹ̀ mi but àwọn ọmọ ẹ̀yà wa kan láti Togo wọ́n ní láwọn àwọn gbọ́pá bẹ̀rẹ̀ dárúṣu padà lónìí pa náà máa ń fọ́lò dárúṣu wọ́n ti wá sẹ́ǹdì béèrè àbí márùn-ún ẹ dákun ẹ fún wọn priority tí wọ́n ti sọ fún yín ní àdúgbò òkè wọ́n ká a kalẹ̀ bọ̀dí ò bá wọn sá gbọ́ tọ́ inṣàlá náà. sọláàtì wútìrì yìí mo kí sáfìtà lọ́rọ̀ nípa ìrun sọláàtì wútìrì sọláàtì wútìrì yìí mo kí sáfíríkà wọn ní tí wọn fẹ́ sùn lálẹ́ mi máa kí ṣùgbọ́n bí wọ́n ti délé báyìí mo ti wà fatigue mo ti fẹ̀gbẹ́ lé bẹ́ẹ̀dì báyìí ìgbẹ́ ni mo sùn náà gbàtí ìdí kódà wọ́n ti pe àṣàlátò kẹrù nínú mìkẹ́ ní sàlùwàlá tán báyìí wọ́n ń gbé kàámà lọ́wọ́ ní fún àṣùbá ẹ̀dá fẹjọ́ ṣé wítìrì yẹn ti lọ ni àbí ìṣàgbèsè rẹ̀ tí ìbá ìṣàgbèsè rẹ̀ bóyá máa ti sàn sàlámù aláìkùm. aleykum salaam ẹ tọ́pọ̀ náà mo rò pé yorùbá náà kílẹ̀ àtà gbọ́ pé ǹjẹ́ nǹkan gbọ́ ni pé wọ́n láwọn kí sáfọ́ ìdá àbí. ọkì sáfọ́ yìí ọ̀kẹ́. Okay torí yìí náà nídìí ká ṣàlàyé rẹ̀ ni mo ṣe bẹ mo ẹ ọba tí bẹmí náà ti gbọ́ nù ẹ àyè ṣẹ̀ṣẹ̀ ya sáfìn àti wítìrì sọ́tọ̀ èyí ò ní àkọ́kọ́ àtúnṣe ẹ ṣẹrí tí àwa ń pe ẹ mo rò pé ti nàìjíríà náà lọ ràn wọn bẹ ẹ sẹmọ pé ntí gbogbo wa gbọ́njú mọ̀ ni pé àfààní ẹ̀dá níyàn ẹ ṣáfì ńgbà báyìí sálámà àfààní ẹ̀dá níyàn. wítìrì èyí wọn ordinary lè yàn gbọ́ yé pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn lọ́jà fún o pé òun dà níyàn ṣáfù ó sì yanjú ṣáfù ọwọ́ ló wọn mọ̀ dà níyàn wítìrù ńlé kò rí shafi kò rí bẹ́ẹ̀ ntí ṣáfù ni pé ẹ sunna anabuwa Muhammad sallallahu alaihi wa sallam nínú sẹ́ àtọ̀rọ̀ ànábì téèyàn bá fẹ́ wo ké literally lédè kí ni jẹ́ wítírù òun tí èbó ń pè ní odd number kí ni jẹ́ odd number one ẹyọkan eh, mẹ́ta hmm, àwọn tó ní ìbéèrè ò ní gbọ́ fáìwò ọ̀tọ̀ ní èdè faransé ti wọn ẹyọkan eh, mẹ́ta márùn méje mẹ́sàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. béèyàn bá kí wítìrì rẹ̀ rákà kan ọwọlé àbí ọwọlé ọwọlé torí pé wítìrù ni ǹjẹ ọsà ti jẹ àṣọ inú àṣọ sì ní ẹyọkan wọ́n wá wádìí lẹ́yìn ìgbà eléyìí ni fáhámù téèyàn kọ́kọ́ fà yìí nù hadithi pé ẹ ti wítìrì pé kọ́dà bó ṣe kíni òṣèré akẹ́yọ̀ kan wọ́n wá rí i pé ànábì sallallahu alaihi ànábì ọkọ̀ọ̀kọ́ máa kí méjì méjì inú kó kí méjì kọ́ wá kí wítìrí kan kún inú kó kí mẹ́rin kọ́ wá kí wítìrí kan míì ga ànábì akí mẹ́tẹ̀ẹ̀ta tí ò ní jòkó kò síbi tá ànábì ti kàn dìde tó wá pé ah, ibi wítìrí kú ni jẹ́ rákà kan náà ti òtítọ́. bẹ̀lẹ̀ ìbọ̀wọ̀fà ni pé hadithu kan tún wá wá bọ́fẹ́ bó e pé lọ́dọ̀ apá kan náà wà fà wọn ládìsí náà lẹ́sẹ̀ ńlẹ̀ àmọ́ ká fi kún ìgbé arínú ṣèṣì ànábì wọn ni náà nàbí yìí sallallahu alayhi wa sallam anil náà anil butayra ànábì kọ̀ ká máa kí nǹkan tá a gé láàbọ̀ tí ò pé nígbà àwọn òtúmọ̀ rẹ̀ ni ní túmọ̀ ẹ̀ ní kéèyàn ó kí wítìrì ní kẹ́ni lẹ́yọ̀ kan àmọ́ hadith mo ti wí fíhì kàdà nínú àwọn àlùfáà tí wọ́n ní ọ̀la láti àmì àmọ́ èyí tí ò sí èméjì ni pé nínú asúnà làmàlìyà nínú àwọn sẹ́tà nẹ́bì gan ṣe ànẹ́bì kìí ṣe gíní kìí kí wítìrù rákà bẹ́ẹ̀ tá a bá sì wò tún mọ wítìrù rákà kan ṣe gíní ọ wọlé èyí òun ló fi fà á pé ní má wulẹ̀ kí wítìrí kan kọ́kọ́ kí ṣàfún yìí kìí ṣàfún yìí ti rákà méjì péré báwa ti sọ di wọn o o lè kí bówó o kí mẹ́rin ọwọ́ àti wítìrí kan bówó o kí mẹ́fà ọwọ́ àti wítìrí kan kọ́sàjẹ́ pé yọ padà kú sí àṣọ torí náà oníbèrè yìí tí ọba máa ti irú béèrè yìí bí ọba ti wá ni pé àti ṣàfún àti wítìrí lèèyàn yá gbàgbé yìí tọ́ba pé ní èèyàn kú mà fóun fẹ́ yan náfìlà kan láì fi náfìlà gbogbo alẹ́ lẹ́yìn ìṣáì òun ló fi jẹ́ pé ìṣáì gan ní rọ́tìbù tiẹ̀ ìṣáì ní náfìlà tiẹ̀ lọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí òun náà bá a bá sálámà ìṣáì nísìnyí ìyẹn lè dìde kọ́kọ́ kékì rákà méjì èyí tèmi máa ọ̀bùsáàbù lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí ni pé báyẹn bá ti sálámà ìṣáì rákà mẹ́ta lókùtù wọn kù kò rí bẹ́ẹ̀ ẹ ti ẹ ti ẹ ti ẹ ti ṣe jàǹbá kan fúnra yín ládá ńláńlá kan bẹ tẹ ẹ ti fojú fò sẹ́rí bí ìwọ̀n àyílà ṣe níná fílà tiẹ̀ tí àṣùbà níná fílà tiẹ̀ bẹ́ẹ̀ náà ni ìṣááyì náà ní tiẹ̀ nínú àwọn náfìlà yìí òun lọ́wọ́ nu hadith ibn umar radiyallahu anhu ipe ẹni tó bá dún ní maraka méjìlá kan ọlọ́run ọkọ̀ lè kalẹ̀ fún lálìjáná èyí ilé ìjẹ́ lọ ti ń wéèsì ń hò torí nẹ́fìlà tí ó fi pé méjìlá òun ní rákà méjì tẹ̀yìn kí ni ẹ̀yìn ṣáà torí náà bẹ́ẹ̀ ọyẹ kéèyàn kọ́kọ́ kíyàn ní mọ́sálásí àbí bó sì ṣe lé rẹ̀ náà nẹ́fìlà ń bẹ lẹ́yìn ìṣáà báyà bá wá fẹ́ kí wíkírù ṣẹ́rí ní nínú kéwù <laughs> ẹ́. ẹ lè rí ibì kan èmi ò rí bọ́yá lomi lè rí ní gbogbo jọ́ra àfikì èmi ò rí ibì kan tó wá ti ní àṣàfù ìwà wítìrù wítìrù náà ni wọ́n pe gbogbo ẹ kọ́dà kí méje kí ni wọ́n gbé. é kí ni wọ́n gbé náà ti àṣọ fún yín ni pé ànábì kan kẹyọ kan kí méjì méjì méjì kó tó wá Eh, ẹ ni yóò ṣe ni pé bó bá kí ìṣá rẹ̀ tán kọ́mọ yẹn náà fi là méjì ti ìṣá yìí èyí ò ní ó kún rákà méjì látà nẹ́bí níbi yẹn bá dún ní màá ti ń kí ládánláńlá bẹ́ẹ̀ ńlẹ̀ kalẹ̀ fún ní àlùkìyàmà bẹ́ẹ̀ yẹn bá wá méjèèjì lọ wọlé bẹ́ẹ̀ yẹn bá mọ̀ pé ah, mo ti ń lọ sùn yìí ọ̀dà ṣùgbà o kọ́ ya tètè kí wítìrú rẹ̀ kó tó di kó sùn mẹ́ta lọ́wọ́ fẹ́ kí ni márùn-ún ni méje ni ó kì í bọ́bá sì mọ̀ pé ní a ah, bóun bá sùn nísìnyí òun ó tún dìde ká ṣubú òtótó àti ṣáfẹ́ àti wítìrì ni ó dìlé papọ̀ tí ń wínú kẹsẹ́ pé yẹn wà á ní mo ti kí ṣáfẹ́ yìí ọwọ́ á ku wítìrì wallahu ta'ala a'lam náà. náà àhà èyí tí àfọ̀ béèrè la dáhùn èyí tá a bá béèrè gan-an àìdáhùn rẹ̀ tọ́ ọlọ́run sọ yín lẹ́sẹ̀ dáadáa èyí tá a fà wá béèrè ni pé wọ́n wá ti gbẹ̀rùn dúró èèyàn ṣèkọ́ ọmọ wọ́n ti ṣèkọ́ ọmọ ṣéwìtìrú tìjọ́ ní lọ́nu àbí èèyàn máa san án bẹ́yìn ọba sì san án bó ni ó ti san ìbéèrè tó dáa ni bó ti ṣẹlẹ̀ sáfà yìí ó lè ṣẹlẹ̀ sẹ́lòmíì irú ẹni tí mo lórò pé ó jí lóru ó ṣeé ṣe ó gbé lọ kí ọmọ tàjí mọ́ kò pé ńgbà tí ọba fi jí ọjí sọ́wọ́ àṣùbà èyí tí ọba mu òun ni pé torí pé ń bẹ nínú ìlànà nẹ́bí sọ̀lọ̀ sọ̀lọ̀ wípé bí wọ́n bá ti pè wọ́n àṣùbà bí wọ́n bá ti lè ṣe ni pè wọ́n àṣùbà kò sí náfìlà míì mọ́ ilá rakàtẹ́yì àlùfàjẹ́ hadith tó lẹ́sẹ̀ lẹ́yìn gbogbo òru lèyàn lèyàn náfìlà o àmọ́ tí wọ́n bá ti lè pè ń àṣùbà kò sírun náà fi là mọ́ ilà ràkàtẹ́yì àlùfàjì àti rákà méjì tá a máa kí kó tó di pé àkàṣùbà yẹn èyí ń ló fi jẹ́ pé ní kò bá a mu mọ́ béèyàn ọba ti lè kí wítìrí tí wọ́n bá fi pè kí ni tí wọ́n bá fi pè ń àṣùbà kò bá a mu mọ́ eléyìí ló rin lẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àlùfáà lọ́dọ̀ àwọn àlùfáà ní mazhabi ìmáàmì Málíkì àwọn ní bí wọ́n bá bí wọ́n bá pèrún tí wọ́n ègbérun dúró ó sì lè kí àmọ́kọ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ má jẹ́ àyà lọ́bẹ̀ ẹ̀ àdìsí nífa ọ́ kílíà pé ní bí wọ́n bá ti pèrún ẹ má yàn náà fílà míì mọ́ wítírù náà sì ní kíni náà fílà lòun náà ẹ má yàn náà fílà míì mọ́ àyàfi rákà àtẹ́yí àlùfáàjì bóòlù ẹni yóò ti wá san òun làwọn àlùfáà wa ní yóò tán fi akọrọ̀bì wákọ́tẹ́ mọ̀mùkì nígbà tí gbogbo ìgbà tí opportunity ń bá ti bẹ̀rẹ̀ ní ọ̀sàrí hàn opportunity àti yẹn náà fi là tó stọ́ọ̀pù nìfẹ́ kí ló dé ó stọ́ọ̀pù ànábi níbi wọn bá ti pèrún ẹ̀mọ́yẹn gíní nẹ́fìlà mọ́ àfirákàtẹ́ ìfàjírì sẹ́mi pé n tó stọ́ọ̀pù nẹ́fìlà yín àti òjẹ́yìn òkìwìkì rúnu yọ́ọ́ mọ wá retí pé lẹ̀kùn ló tì í ń gbò lọ́lọ́run ó àwọn àlùfáà ní mídétìlè tí ọlọ́run bá ti sí ni ni ọ sáré mu wa ńgbò lọ́lọ́run ó sì òun lásìkò duha òun lásìkò kíni duha lẹ́kùn tó ti tì pẹ̀lú pé ẹ mẹ́yìn náà fílà mọ́bíà bá ti pàṣùbà ó tì nù o àfi rákàtí ìfàjìrì nìkan làyàfi òun ni àyàfi pé bẹ́ẹ̀ ọba kí rákàtí ìfàjìrì tiẹ̀ bá jẹ̀mọ́ náà ó lè kí lẹ́yìn kò jù báwọn lọ rákàtí ìfàjìrì nìkan ni o àìyàn náfìlà míì mọ́ títí tí ó fi di kíni àsìkò dùhà ìyẹn ni pé ńgbà tí oòrùn ó ti yọ kọ́dà wa ní sùúrù díẹ̀ ànábì ní hatta tartafi'a kọ́ìdá rọmọṣin tóòrùn ó fi lọ tí ó lọ òkè di bí ọrùn kan àmọ́ bó láti máa gbọ́ ọrùn yé nìyí àwọn àlùfáà ní bí ogún ìṣẹ́jú bàbá wa ibn Uthaymeen eh, al-allama muhammad ibn sọ́ọ̀lì ibn ọ̀sẹ̀mẹ́rin rahimahullah wọn làwọn ti fojú dáńtà wọn bíi ogún ìṣẹ́jú ti tó bọ́ba rí i pé òòrùn yọ láago mẹ́fà àbọ̀ bọ́ba ti da aago méje kù ìṣẹ́jú mẹ́wàá ìjọba ìṣe pé aago méje lòórùn ti ń bẹ̀rẹ̀ sí yọ ní sùúrù ká aago méje ọkọjá ogún ìgbà wọn ni lẹ̀kùn náà fìlà yíyan tún tó ṣe kínni tòtò àwọn afáà nígbà wọn ni ọ sáré gan-an àǹfààní nì òmù wítìrú rẹ wá ọwọ́ àpò kankan. wítìrú ni òfin wítìrú ni pé òun ni ẹ fi gbẹ̀yìn gbogbo òun ìjọ kan ó sì gbọ́dọ̀ jẹ́ kí ni àṣọ nígbà tí wọ́n bá wá ń kí wítìrí láago méje àbọ̀ àbí aago méje kọjú ogún ọ̀ ń bẹ̀rẹ̀ ìrun àbọ̀ ń parí ẹ̀ ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ń fijọ́ ni sọyé wítìrú ni pé òfin wítìrú ni pé òun yẹn fi kásẹ̀ gbogbo ẹ̀rùn ọjọ́ kan lẹ̀ àti tọ̀sán àti ti òru ó sì gbọ́dọ̀ jẹ́ àṣọ náà nísìnyí làlórí báwọ débi pé ìrun wítìrú lọ fẹ́ sàn yìí nígbà tó sì sàn sí yìí kì í sì parí ìrun ọ̀sẹ̀sẹ̀ tó ṣe bísí ìrún jọ̀hún ni báwọn afa àti fíìmù ìgbìnlẹ̀ wo sẹ̀rí àná o wọn fi ni la yọ sàn àmọ́kọ̀ gbọ́dọ̀ kí wítìrí máa o yọ sọ di sáfẹ́yì bọ́ba yìí pé wítìrí rẹ tó ọmọ kí mẹ́ta ni ọwọ́ àfi kan kùn àníyàn wítìrí náà lọ́dà ọwọ́ àfi kíni owó fi kan kùn kọ́ ọmọ bá kọlu òfin sẹ̀rí àmbò mi bọ́ba yìí pé márùn lọ ọmọ kí ọwọ́ àsọ di mélòó bọ́ba yìí pé méje lọ ọmọ kí ọwọ́ àsọ di mélòó mẹ́jọ bẹ́ẹ̀ yẹn ti máa san wítìrì Allahu a'lam. Naam. Ìbàjí ìdálárọ̀ ọlọ́run ṣe àlékún kàrámọ̀ fún wa olúwa olúwa olúwa mójútó yàrá ìyàrá lálùbáríkà yìí ọlọ́run yóò san ilẹ̀ sẹ̀rẹ̀ wọ́n ti kí àwọn àṣọ àwọn náà tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ wa àdìmọ̀jì ọlọ́run yóò ṣe àlékún kàrámọ̀ fún wa sọ ìbéèrè tèmi kò pọ̀ nípa gẹ́gẹ́ bí àṣẹ máa gbọ́ ìmọ̀ wáyé lórí tèrèsì bí obìnrin bá kú toyótoyó kí ọlọ́run fi èrò rẹ̀ kàn wá ọ tí obìnrin bá kú nínú oyún so àwọn kan wípé wọ́n sì ṣe àbẹ wọ́n kọ́kọ́ gbé ọmọ náà rẹ̀ kú òkúrò pé wọ́n sì kú àwọn kan ní wọ́n ó sì fi oyún tó yún ni èwo ni ó ṣe èwo ni ọba ṣẹlẹ̀ àmọ́ nínú méjèèjì nílẹ̀ bá tó máa ń gbọ́n wá ní obìnrin tó bá tó sí toyún toyún aṣọ tí wọ́n bá wọ̀ tí wọ́n fi sí pé wọ́n gbọ́dọ̀ wọ sọ mọ́ pé wọ́n fi wọ́n dáná sọ àbí adáǹgbọ́ ọba kan sọ wá fẹ́ máa kí ni báwo ló ṣe rí nínú ṣẹ̀rí à ọlọ́run yóò sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ fúlámọ́ ẹ̀rọ pàlọ́wọ́ tó lọ́wọ́ bọ́dá kan. ẹni ọba gbọ́ béèrè kejì kó wí pé aṣọ tán bá wọ̀ ọ̀hún gbọ́nà. Naam. ẹni tó sin àbí. ha nígbà tí èsè covid nineteen. <laughs> obìnrin yẹn gangan obìnrin tó kú gangan aṣọ tó wọ́n èkú èkú yẹn aṣọ tí ó wọ̀ tó fi kú yẹn torítorí òkèké tàwọn tó sin. ẹ̀wọ̀n adábẹ́ sí wọ́n bá bọ́ aṣọ yẹn bí aṣọ yẹn níbọ̀dì ọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n ẹ̀gbọ́n ọ̀wọ́ bí aṣọ yẹn nígbà tí wọ́n dáná sun tẹ́lú máa wọ̀ ọmọ lẹ́yìn. òkè aṣọ tó kù gan wọ̀ òkèké ṣe bá a fà á ti wí. àdé ẹlẹ́ẹ̀kejì wọ́n ní òkú tó kú lórí oyún yẹn wọ́n ní ṣé wọ́n sọ pé. mo mọ gbọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì náà ni ọ̀dà ìbéèrè alákọ̀ọ́kọ́ òun ni pé àlùfáà náà ṣàdúrà pọ́lọ́ mọ́bìrún ẹ̀ ṣàdáwò fún ẹnì kọ̀ọ̀kan wa o àmọ́ àwọn tó bá jádàwò fún náà ànábì fún wọn ro dùnú ìpè náà nà tí ọlọ́run fi gbẹrú rẹ̀ ní ṣàyídí òun ni kóbìnrin ó kú ti oyún tó yún oyún rẹ̀ abẹ́lọ́run gbogbo àwọn tó bá jáde òfin bẹ́ẹ̀ ọlọ́run bá ṣàbára pé àdéhùn rẹ̀ fún wa. àmọ́ ètò kan àwa ni pé àwa tá a ṣẹ́kù tá a gbọ́dọ̀ mójútó òkú ẹni tó kú toyúntoyún bó o láàṣì. àfa ni wọ́n ní èèyàn ó gbọ́ ọmọ kó nú rẹ̀. kò kò kò yẹ ṣe dandan ó ní tí máa fà yìí o ó ní tí máa ṣe kínní tí máa fà. obìnrin tí oyún rẹ̀ di oyún oṣù méje àbóṣù mẹ́jọ àbóṣù mẹ́sàn-án fi ghali bi dhannina nínú tí ó tó gborí jù lérò ọmọ anabi adama ni pé alààyè ní bẹnu ẹ pé ọmọ tí ń ti ń ṣe ẹ̀mí ní bẹnu ẹ òun làwọn àlùfáà tí wọn máa wo àwọn àlùfáà tí máa dá sí ọ̀rọ̀ báyìí àwọn ni wọ́n máa wo ń tà ń pè ní alqadaya at-tibbiyatul mu'asira àwọn tó ní í ṣe pẹ̀lú medical practice ń gba òde òní kí ni sẹ̀rí àpòwò àwọn ni wọ́n máa ń wòye irú yìí ń gbà. Ah, bọ́bá yìí pé àwọn dókítà arípọ́mọ̀ yìí ń mí wọ́n ní tí wọ́n fi wò ó pé ìyá ló sì ti kú yìí. Ah, bọ́bá yìí pé bí wọ́n bá la inú yìí ọmọ yìí ó jáde ní ààyè kọ́ láì bíi kọ́dọ̀ ó lè jẹ́ dandan àmọ́ pẹ̀lú pé kọ́ dá wọn lójú wípé one àlàyé lọ́mọ yìí two àwọn ò rí gbé jáde ní ààyè sẹ́mọ tí wọ́n fi fi condition ńláńlá bá wọn kalẹ̀ òun ni pé ní mùsùlùmí ó ní ọ̀wọ̀ àtààyè àtòkù rẹ̀ bá a ṣe lè tọ̀bẹ́ bọ́ mùsùlùmí ní láyé ká máa bá ń lanú rẹ̀ bọ́ba kú náà gbọ́dọ̀ tọ̀ bẹ́ẹ̀ bọ̀ àti bọ́ba nídìí òun là nẹ́bí sọ̀rọ̀ sọ́lá ṣe wí ká gbọ́ yìí náà ànábì nípa inna kasra idhama al-mayyiti ka kasrihi hayya ànábì ní ẹlọ́ mọ́ o ẹni ọba kan ogun èkú e, eegun òkú ẹsẹ̀ rẹ̀ bí ìgbà tó kan eegun rẹ̀ ńgbà tó ń bẹ láyé náà gbogbo ẹni àbókété lẹ́ máa lè máa lọ tẹ sàárì òkú máa kán ẹsẹ̀ ńláńlá ni o láti àwágbẹ ni tí ń sóògùn tí ń wérí òkú tí ń wẹsí òkú ànábì ní bí ìgbà tó pé ní ń bẹ láyé eré rẹ̀ tó géun bí ìgbà tó gé eré rẹ̀ láyé náà ni kódà o fa inna kasra idham al-mayyiti ka kasrihi hayya torí náà mùsùlùmí ní huruma àtàyè rẹ̀ àti òkú rẹ̀ àwọn àlùfáà fi yẹn ntí ó fi jẹ́ ká ṣe ìntìhákò huruma yìí ìyẹn ni pé n ta fi fa ọgbà àpọ́nlé tọ́lọ̀ ń ṣe fókù ìyá ọgbọ́dọ̀ nídìí tó ṣe kí ni tọ́ pàtàkì tó sì dá wa lójú tí èsì pé afẹ́ kan yẹ̀ wò ní bọ́yọ̀ ọmọ àwọn yé báyà kò ní yé wà ní one ọmọ ìyá àlàyé ni two a pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú gbìyànjú wa àwa náà mọ̀ o pẹ̀lú gbogbo ìmọ̀ tó lọ ń bọ̀ wá o àròpá lè rí ọmọ yìí ní ààyè èyí ń tó káfíńtì háàpù tó mọ̀ ìyá rẹ̀ kí wọ́n rárá yóò gbé ẹjú sí inú rẹ̀ kí wọ́n gbé ọmọ yìí jáde kí sì dénú kí ẹ padà kí lọ di oṣù kan àbí gbogbo gbà tá a bá ta sí mọ̀ pé dé kọ́dà bẹ́ẹ̀ gbọ́mọ yìí jáde kó nù ya rẹ̀ àwọn àlùfáà ní la ya'ishu aw la yahya hayatan mustaqirratan la yahya hayatan mustaqirratan kò lè live independently kọ́dà bẹ́ẹ̀ lẹ́ gbé jáde pé a ah, wọ́n ti fẹ́ ẹ̀mí sí i la ọmọdé èdè lójú àbọ̀mọ́tò pé ẹnu rẹ̀ yìí torí iṣẹ́ ọlọ́run pọ̀ lára wa bẹ́ẹ̀ni yóò ti bí pọ̀ tẹ́lẹ̀ ní gbogbo ọwọ́ yìí bí yóò ti wà pọ̀ tẹ́lẹ̀ ní bẹ́ẹ̀ tí ó ti lẹ̀ mọ́ inú nì kọ́dà bẹ́ẹ̀ mi ń bẹ lára eléyìí ń bẹ báwo lè gbé jáde kò lè kò lè live successively irú eléyìí ń wọn gbọ́dọ̀ ṣe ǹtí ha kò hórùmà mùsùlùmí o wọn gbọ́dọ̀ ṣe kínní wọn gbọ́dọ̀ pa ọgbà àpọ́nlé obìnrin mùsùlùmí kọ́dà bọ́jú kù wọn ó sìn pẹ̀lú oyún inú rẹ̀ òun náà ni wọn ó sìn pẹ̀lú oyún kò ní ìdí wọn máa lànà orí ẹ̀ kí wàá ní bẹ̀rẹ̀ kejì ẹ̀hẹ́ ẹ̀ àfa wí kan ẹja dáhùn yóò náà torí ó lè jẹ́ pé tí wọ́n wí náà nù èyí tá àfa wí ilé mi náà gbọ́ yé ipe wọn lé àwọn tó sìn pé aṣọ tí wọ́n bá wọ̀ tí wọ́n fi sìn òun ọ̀gbọ́dọ̀ wọ̀ mọ́ èyí ń lọ́fẹ̀ẹ́ wà á kọ́rọ́bù torí ta ni ọ́ bọ́ sọ ọlọ́run òkú tẹ́lẹ̀ tí ọmọ wọn so bóyá ìta àfáà wí ni èrò wọn bọ́bá yìí pé yìnyín náà ni ọ̀sẹ̀ rí fún o ọ̀sẹ̀ rí kan fún o pé mẹ́rin bá ti wá wọ ọsọ kan ṣe sin òkú ẹ àwọn èèyàn máa sáfòkù mùsùlùmí o nígbà tó fi pé bóyá sọ tuntun lọ́ka mọ́ ẹlòmíì lọ́rùn bẹ́ẹ̀ bá ti gbé fájọ́ wa pé àtúbọ̀ lọ́ọ́ ju aṣọ yìí ná yọ kàn dọ́gbọ́n bíbà tí ń lọ tọ̀ ní ẹ mẹ́jọ wa la o ọ̀sẹ̀ rí kankan fún mi o ọ̀sẹ́rì kankan fún o bẹ aṣọ tí yẹn bá wọ ẹnu bẹ́gbin bá ta sí bóyá ń bí wọ́n ti ń wẹ̀ nǹkan kan jáde lẹ́gbin lára rẹ̀ ẹ̀fọ́ nù gbòdì báwọn náà lọ àmọ́ bẹ́ẹ̀ bá ti wá wọṣọ tẹ́ fi sin aláboyún àwọn gbogbo abáwádìí yìí wọn àwọn àṣà àṣà tí apadà máa sọ di nǹkan mọ́ra wa lọ́rùn wọn ewé ẹ̀jọ́ jímọ̀ wọn ẹgbẹ́ kan náà ń jẹ́ àlàbíjì tàǹpá wa la fi gbogbo wàhálà yóò bọ́ra lọ́rùn ẹlòmíì sì ń bẹ lẹ́nu ẹ̀ bí sìn bí sìn ńyẹ fari ńjọ kínní ńyẹ ńyẹ gé kánnájà làǹbá ńyẹ ìwẹ̀ ńjọ àṣìbì lẹ́yìn tí ọ̀sẹ̀ rí kán fún nọ́ọ̀rọ̀ ọlọ́run àti ìlànà nẹ́bí sọ̀rọ̀ àṣọlẹ̀ tó náà lẹ́yìn tí rí nu. ẹ̀ ọba sì jẹ́ pé èyí tí ìmáàmù gbọ́yé ń bẹ̀ ni pé aṣọ tí ọba bọ́ kalẹ̀ tó tán bá bọ́ lọ́rùn rẹ̀ wọ́n lọ sún náà èyí wọn ò ṣẹ̀sìn èyí ló bírù yìí gẹ́gẹ́ bí àdámọ́ abọ́sọlá òkú ṣe àwọn bẹ́ẹ̀ nìkan wọn ọmọ lọ́wọ́ ní bẹ́ẹ̀ bá láwọn oṣù yìí ná kò sí nǹkan kan kò sí nǹkan kan kọ́mọ ẹ̀pá ni wọ́n gbogbo béèrè mélòó ni béèrè wọn àti mú méjì ń bẹ ẹja àwọn tó wà nítòsí náà ẹ̀ta lásìkò bá na. ká tún padà sọ́dọ̀ tí wọ́n náà insha Allah. ìzọ́kùnlọ ọ̀kẹ́ ìbéèrè mi ni pé nípa gbàdé ń sàlàyé ah, sọ̀dáàtù àlùwítìrì. àlùwítìrì. náà wọ́n á sọ pé àsìkò tí àsìkò mi ò tún sí. náà ni wọ́n tọ̀ mú máa retí. náà ẹ wá sọ pé àsìkò tí ó sì yẹn jẹ́ àsìkò sọ̀dáàtù duha. àwa ní wà pé fa àsọ̀láàtù ìṣọ̀ pé kí ni àlàyé tí ó wà láàrin sọ̀láàtù ìṣọ̀ àti sọ̀láàtù. ok ọ̀dà ọlọ́run sọ yín lẹ́sẹ̀ dáadáa àlùfáà ní a ní àsìkò tí irun tó sí òun lásìkò buha àwọn sì ti mọ̀ pé irun kan bẹ tá a nẹ́bí sọ̀rọ̀ sọ́lá níbi yẹn bá wá mọ́sálásí àṣùbà tó kí jẹ̀ máa tọ́wọ́ àjòkó ní ààyè rẹ̀ mọ́sálásí nìna tóòrùn fi yọ tó fi wá lé ogún ìṣẹ́jú bá ti ṣàlàyé lẹ́ẹ̀kan o ìgbé ànábì ní kẹ́yìn ó dìde kọ́ yan náfìlà ọ̀kan kan náà ni ìtumọ̀ ẹ̀ ní sásìkò bùhá bẹ̀rẹ̀ nù nítorí ń pa pọ̀ nù sẹ́rí tó signify pásìkò téèyàn lè yan bùhá bẹ̀rẹ̀ òun náà làdí ìfìtẹ́wì o ìgbà tá à ń dìde kírun pòórùn yọ ọwá lo òkè díẹ̀ bí ọ̀run ìgbà òun náà níbẹ̀rẹ̀ kíni ìbẹ̀rẹ̀ sọ̀látù dúhà náà. Nam, a ah, ìbéèrè tèmi ni pé kí ni òfin ṣẹ̀rí àsọ lórí business bitcoin. Bitcoin. Nam. A ah, èyí wọn gbà àsìkò púpọ̀ àmọ́ ìbéèrè tó kàn ń kálukú ní kọ́dà lánàá lánàá ẹnìkan ti di mí lánàá ẹnìkan pè mí lórí fóònù mo tún wà ń bì kan lánàá àwọn àgbààgbà wa nílọrin IEDPU ẹnìkan náà tún bí mí nínú wọn béèrè yìí náà obìnrin pé ó ti kálé ó ti ká oko sẹrọrọ bitcoin òun kàn jẹ́ kan nínú àwọn tó ń pè ní cryptocurrency tí wọ́n pọ̀ àmọ́ òun lọ gbajúmọ̀ jù ni ìdájọ́ ṣẹ̀ríà lórí cryptocurrency yẹn máa béèrè ó jẹ́ bitcoin o ó jẹ́ nǹkan míì ìyẹn ni pé owó gbà ló dé owó gíní ìgbà owó gbà torí pé gbogbo inú owó táwọn èèyàn mà láyé wọn ì máa cryptocurrency ìyẹn ni pé owó tó ṣe pé ní a lè mú lọ́wọ́ pówó mi nì orí kọ̀ǹpútà náà ni kó wá ti ń lówó ibẹ̀ náà ni ti ń ta owó rẹ̀ bẹ́ẹ̀ ni ní ti ń rà á èyí tó wá burú ni pé ní ọ̀sẹ́nìkan ti ń rẹgúléètì rẹ̀ kọ̀ọ̀kanjọba kan kọ̀ọ̀kan ọtọ́rìtì kan ibi tí wàhálà rẹ̀ wà nù òun làwọn àlùfáà lágbàáyé títí bì sún ọ̀rọ̀ wọn pín sí méjì pẹ̀lú páwọn kan wò ń wò pé gbogbo ẹni tó bá ní orúkọ tí wọ́n ń pè pé kọ́rẹ́ǹsì ni tí wọ́n bá ní kọ́rẹ́ǹsì ni kò sáàfà àti ọ̀fẹ́ pé halal ni torí pé ìdájọ́ kọ́rẹ́ǹsì ti yanjú mẹ́wàá bá máa fi owó kan pààrọ̀ owó kò sì ṣeé ṣe níbi cryptocurrency àmọ́ àwọn àlùfáà tí wọ́n pè ní halal yìí àwọn ní kíní ibà tí ń wò yìí wọ́n tẹ̀ pé lówó ni wọ́n tẹ̀ pé ní kọ́rẹ́ǹsì ni ásẹ́ẹ̀tì lélẹ́yìí pé bí kíni bí kíni bí ọjà ni bí ọjà téèyàn ń tà ni àwọn yìí ń làwọn ní báwọn bá fojú pé ọ̀rà ni iye báyìí lónìí ó sì di lọ́la wọn ló di iye báyìí tẹ̀mọ̀ kébí ń bá ara omi yìí ní one naira lónìí kọ̀bá àdí lọ́la kí n gbé hundred naira mo fẹ́ ta àwọn èèmú yẹn sí bí má jọrọ ẹni jẹ́ ọ̀rà àwọn lè kò burú bá a bá fojú pé kíni bá a bá fojú pé kìí ṣe wọ́n wulẹ̀ pé ní kọ́rẹ́ǹsì kìí ṣe kọ́rẹ́ǹsì yíká tírìtì rẹ̀ bíi asset àmọ́ lódodo tá a bá wù ú báwọn ti ń pè pé kọ́rẹ́ǹsì ni kò lè jẹ́ halali fọ́pọ̀lọpọ̀ òdì àkọ́kọ́ ni pé bó o láti máa lo òfin ìmọ̀ exchange owó síra wọn òfin pàtàkì méjì ní bẹ́ẹ̀ òun ni pé sàwa òǹbí sàwa wàyádó ń bi yádi sàwa òbí sàwa yóò ṣe é ṣe ń bi bitcoin kí ni wọ́n jòkó tì í sí torí bówó rẹ̀ ń jura wọn lọ́rẹ́ yìí wọ́n ti di pé iye bitcoin tó bá kó wálé nínú fún ọ tàlẹ́ rí ń mọ́. bí wọ́n bá exchange the same currency mọ́ra wọn kò gbọ́dọ̀ lé èyí wọn ò ṣeé ṣe ń di bitcoin <laughs> àbí bó ṣeé ṣe kò sẹ́ni tí ó ṣe mọ́. ǹjẹ́ wọ́n fi ń ṣe náà ni pé iye báyìí wọ́n yóò sì di iye báyìí. ẹ̀ẹ́kejì ọ̀hún ni yádán lè yá di owó tèmi nìyí owó tiẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ ọgbà náà ọmọ nídìí interval tí èsì pẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹ̀yin tẹ̀ ń ṣe ẹ lè wí o àmì ìtawà gbọ́yé lọ́dọ̀ yín òun ni pé o lè má ṣeé ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ pé kí wọ́n kówó kalẹ̀ tẹ́yìn náà bá ṣeé ṣe kò lè bá ṣẹ̀rí àwọn lófin kínní kọrẹ́nsì èyí tó tiẹ̀ wá pa bámbárì ni pé àwọn àlùfáà wa ní alẹ́bí náà ha anilkara náà ha anilkara ànábì ní gbogbo ọjà tẹ́ bá ta ọjà dìndínjú ẹ má débẹ̀ o ìyẹn ni pé ọjà tí uncertainty ibẹ̀ bá ga wọ́n ní ti ń jẹ́ uncertainty bíi cryptocurrency ọkọ̀ lọ́gà o torí tí ó lè jẹ́ one naira lónìí <laughs> ó sì lè di one thousand lọ́la o sì lè padà di fifty kọ́bọ̀ lọ́túnla torí náà ìmọ̀ràn ni pé Eh, bẹ́yẹn bá lọ́nà míì tó clear ọmọ lọ sówó rẹ̀ torí pé àwọn tí èsà àfa gan wọn ń wọ̀nù wá lórí ọ̀rọ̀ cryptocurrency yìí pé kọ́mọ́dà bí àwọn kan tí wọ́n gbé ponzi scheme kan wá mmmmm wọ́n máa tàn yín tẹ́ máa gbádùn ẹ̀ tẹ́ máa gbádùn ẹ̀ bí wọ́n bá dẹ̀kan náà torí pé bí wọ́n bá kó gbogbo owó yìí lọ́la kò sọ́lọ́pàá tẹ́ ìmú wọn o kò síjọba tí ń rẹguléjì rẹ̀ kò sí báńkì tí ń rẹgúléjì rẹ̀ ní wọ́n bá dojú <laughs> dojú kọ̀ǹpútà rú torí náà àwọn gan wọ́ọ̀nù wa gbé kéèyàn ó ṣe pẹ̀lẹ́ o wallahu ta'ala a'lam. lọ ìbéèrè tèmi ni pé ẹni tó jẹ́ náà. ẹni tó jẹ́ dókítọ̀ tó já sí pé eh, wọ́n ń tanilé ìfẹ́ wọ́n fẹ́ tanilé ìfẹ́ kan. náà. tó sì ní pé wọ́n fẹ́ sùn ṣe lọ́nà àlàyé ṣe tó bóyá eh, ṣe é àgbà wò ló fẹ́ ṣe. Hmm. ǹjẹ́ ó lè kọ́ pé pé kóun náà fi máa ṣe torí ọjọ́ ìṣẹ̀lẹ̀ àgbà wò ló bá. <laughs> ọlọ́run sàn yín lẹ́sàn dára mo rò pé béèrè mọ́lá àbùkọ́dìrì yé ẹ má bínú àtijọ́ ẹ̀ta lẹ́ ti ń pè ní bóyá bí ẹ fẹ́ béèrè nu <laughs> mo bíbì ní <laughs> ìbéèrè ńláńlá ni ìyẹn ni pé innal halala bayyin wa innal harama bayyin. bóyá tó bá ti di. halali hàn òun ni mọ́làbù kọ́dúrì wí òun pé àwa náà mọ àwọn ọ̀nà tí sẹ̀rí ọ̀fara mọ́ fi yọ oyún. ǹjẹ́ yẹn lè wá pé kí n fi pèpè ara mi de èyí tí sẹ̀rí fara mọ́ bí n yọ ti haramu yìí Ah, ah, ọ̀dà sẹ́mọ̀ bí ọba ṣẹlẹ̀ mi ní béèrè gbogbo ọ̀nà ní ṣètọ́ ní sì lè ẹwo bí wọ́n ti wù yí nìsín ó lè jọ bí ọ̀rọ̀ gidi pé á ah, torí tí ọba túkọ́ ti ṣe lé ìwò kalẹ̀ ńjọ́ tí aláàdé bá dẹ́hùn náà yọkàn ṣe ń ṣe kúṣe ni yọba pààyàn <laughs> ọba mu o ọba mu ntí òjò ọba mu ni pé nínú sẹ̀ríà gbogbo gáyà tí ọba ti dáa wàsílà rẹ̀ ò lè dáa òun làwọn àlùfọ oníṣẹ̀rí àṣegbé píríncípù ńláńlá kalẹ̀ pé alwasailu laha hukmul maqasid alwasailu laha hukmul maqasid. bí n ta fẹ́ àchífù bá dáa kí a kọ́mọ kínní ọ́ dáa kọ́mọ ó ṣe kínní àbí kéèyàn ọmọ ti halal ṣe torí dọ́tí àlàálẹ̀ ọba dé sẹ́mi pé èrò tó dáa ni ọwọ́ àpò ọ̀nà wo lọ́ fẹ́ gbà <laughs> ṣẹ̀rí ó tún wo ọ̀nà wo ni ọ̀fẹ́ gbà bó tilẹ̀ wù kí èrò rẹ bí tó ń lọ ọ̀nì bó tilẹ̀ wù kọ́ dáa tó bọ́ ọ bá ti rin ọ̀nà tí ò da ṣẹ̀rí ó lérò náà da ìtumọ̀ kan ìdáhùn àlùwàsá ìlú láha ṣọ́kùnmọ̀lùmọ̀ kan torí náà ẹ̀ àìlò wàsílà ń tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ kápẹ́ nítorí pé aláníyàn ti ọ̀dà tá ń lọ irú ẹni yìí kó wo ọ̀nà míì alhamdulilayi ẹ̀ẹ́ ní ibi táyé dé lónìí èmi máa ń sọ fún irú àwọn ọmọ ìyá wa málàbẹ̀kọ́dọ́rì àtàwọn tó wà ní medical field náà ìpè nàìjíríà nìkan ló kù níbi pé àbí dandan káfíńyàn kọ́ṣẹ́ ká tó mọ iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sítútù eh, tí àwa mọ̀ níta nàìjíríà ẹ̀tọ́ ọmọnìyàn ọ̀gá mọ́ àwọn ọ̀jẹ̀ ìfojú ẹ̀sìn wò ẹ̀tọ́ ọmọnìyàn làwọn ọ̀gá bẹ́ẹ̀ bá dé UITH nísìnyí eh, eh, aláàárẹ̀ àwọn ọmọ tí ń kọ́sẹ́ bíi mẹ́jọ wà lórí rẹ̀ ẹ̀rọ ti bò ń gan bí i ó tó báyìí ni <laughs> èyí là ń rọ̀ wọ́n kí wọ́n wo ohun tí ń ṣẹlẹ̀ láwọn ibòmíì wọ́n ti láwọn ọ̀nà oríṣiríṣi tó gbé ní tí ọba tiẹ̀ need àwọn nǹkan kíntùn kí n ṣe ṣe pé bíi pé akọ́kọ́ fẹ́ sẹ́yìn haramu wò kábà mọ bá ti ṣe àyíwọ̀n ọ̀yẹ́ kọ́ kọ́mọ̀ ọ̀yẹ́ wọn wọ àwọn ọ̀nà mi àmọ́ ní kúkúrú nínú ṣẹ̀ríà ni pé àlùwàsá ìlú láha hukmul maqasid. Okay kò tí ì máa ṣe iná ní ókè òun kí ń ṣe àhà ẹ ṣe ti gbọ́ béèrè wọn yé nísìn ìyẹn ni pé ìdáhùn tá kọ́kọ́ tá a dáhùn náà ọba mu ìyẹn fẹ́ ni tó fẹ́ dán wò gan wọ́n wá léléyìí kóun fẹ́ dán wò àmọ́ òun náà ó ṣe kí ni òun náà wà ń bẹ èsì ni pé wọ́n tà á wà ní <laughs> alágbèrè wọ́n tà kò wà látà á wà ní ọlọ́lẹ̀ ìfún wa lọ́dọ̀ wa rẹ̀ ọlọ́run ní ìjẹ́ bá ti mọ̀ bí ọ̀dà ẹ̀yin ò sí ẹ̀ gbọ́dọ̀ pẹ̀lú ẹni tí ń ṣe é ọlọ́wà ẹjẹ́ á padà sọ́dọ̀ àwọn ọ̀run. alo asalaamu aleykum wa rahmatulahi ta'ala wa barakatuh ṣọkà alábìlẹ alábàákà ẹ ẹ dákun béèrè sí mi ni pé obìnrin tí ò bá ní ìmúra ìlànà ti àìdọ ń gbọ́ tó lè fi ọwọ́ kan alukóra obìnrin tí ò ní mọ àti ṣáídọ̀ ó lè fọwọ́ kin alukurani. ó ti yẹ ó ti yẹ ọlọ́run san yín lẹ́sàn dáadáa obìnrin tí ó wà nínú àìmára ń ṣe nǹkan oṣù ǹjọ́ lè gbé alukurani lọ́wọ́ ǹjọ́ lè fọwọ́ kan alukurani karim èyí tí àwọn àlùfáà máa gba àwọn obìnrin wa níyànjú khurujan anil khilaf kòrójàn àmì níta àwọn afá ń pè ní kòrójàn ní ìfẹ̀láàfin ni pé wúlẹ̀ pa gbogbo controversy yìí kì ẹnìkan lọ́dà ẹnìkan ní ọ̀dà ṣe báyìí kọ́ ṣe gíní kọ́ jáde yányán kó nu controversy yìí òun ni pé tóbìnrin mùsùlùmí tó wà nù haibọ àbí nífàsù tó bá nídìí àti ìfọwọ́ka alukurani fàlìyàkùn min wara'i hijab aw min wara'i kí nǹkan kan kọ́ bá ọwọ́ ọ̀hún kọ́mọ̀sí pọ́wọ́ rẹ̀ gan ní ọ̀kan alukurani onítẹ̀ bá rọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní Maka ní Madina ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́run ṣe ń rọrùn fáwọn àwọn ọmọ tí ń kéwú tí ń ha kurani tí wọ́n wà yunifásitì táwọn ọmọbìnrin wọn ọmọ gbà táwọn ò ní má da kurani wọn ò sì wá lè sọ pé ní ayédọ̀tí dẹ́rẹ́ máa kò lé nígbà táwọn mẹ́rin bá lọ lọ́sẹ̀ yìí táwọn mẹ́fà aláwọn ẹni ẹ̀dọ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ ilé kí wọ́n tu nítí wọ́n máa ń ṣe náà ni pé wọ́n fi kíni wọ́n fi gílọ́ọ̀fù wọn bọ ọwọ́ kọ́dà àwọn tó máa fún wọn láwọn nǹkan kan tó pé ní bí ìgbà téèyàn fi ń ṣí kùránì báyìí bí ike ọjọ́ bí ike táwọn kan máa fi wọ bàtà wọn wọ́n lè máa fi wọ́n máa provide ẹ̀ fún wọn pẹ̀gbẹ́ yọ máa fi ṣí kùránì tọwọ́ rẹ̀ fi ní kàn èyí ò ní mara tí a gba ẹ̀yin obìnrin wa torí pé mo ní controversy wà ń bẹ láyà má sùúrù ẹ̀là mọ̀tọ̀ àrùn àyà kùránì jẹ́ òrújú ni olúwa ní ẹnìkan gbọ́dọ̀ fọwọ́ kan o àyàfi kíni àwọn tó bá wà ní mọ́tótó àwọn àlùfáà wa wọ́n fi ìmọ̀ ara wọn ẹ̀rí iná sẹ́yìn mọ́ wọ́n fi ìmọ̀ ara wọn ẹ̀ nígbà táwa wà ń lé kéwú tàbá ní ìsàlàbàlù ọ̀làmọ́ àwọn àfa àyàpẹ̀ ẹnu onígbẹ́nu ọ̀hún àwọn àfa àwọn oníyàpẹ̀ ẹnu ẹni àwọn àfa fi ìmọ̀ ara wọn ara ẹ̀kọ́ tó yẹn kọ́ lé kéwú jọ́hún lọ pé àwọn àfa fi ìmọ̀ ara wọn torí pé wọn ò fẹ́ ká máa pa àfa àyàpẹ̀ ẹnu àwọn àfa fi ìmọ̀ ara wọn wọn ní láyà má sùúrù pronoun bẹ́ẹ̀ ni ẹnìkan máa fọwọ́ kàn wọn ní yàrá òdo ìlà alawhil mahfuz wọn ni lawhil mahfuz lọ́rọ̀ rẹ̀ ń bọ̀ kó tó di pé àyà yẹn ó dé ó fi hàn pé ní ọlọ́run sọ pé ní nínú lawhil mahfuz àkọ́kọ́ tí kùránì kọ́kọ́ dé sí o ẹnìkan ò ní fọwọ́ kàn àyàfọ́ àwọn màláìkà tí wọ́n jẹ́ tí wọ́n wà ní mà tí wọ́n wà ní mà tótó àmọ́ púpọ̀ náà àwọn àfáàní ah, ọ̀rọ̀ kùránì lọ́lọ́run sọ ní à láyà má sùúrù hù bẹ́ẹ̀ ń al-Qur'an al-Karim torí náà khurujan al-khilaf alhamdulilayi ńgbọ́ lọ́n ti sọ̀nà àbáyọ ni mọ́wùlẹ̀ dààmú ara rẹ obìnrin mùsùlùmí bọ́ ọ bá ti fi nǹkan kan bọ ọwọ́ rẹ àbò mú nǹkan kan sí ọmọ àbí ọjà ti rọrùn àbò ní kùránì lórí fóònù rẹ ọ̀parí ọ̀rọ̀ gbogbo láyà mọ́sùú àáfàá kan òtún kó débi gíní ó dé kùránì orí fóònù o lè mẹ́sà kùránì tí ń ní electronic copy kùránì lórí fóònù ẹ̀ wí ni pé kùránì o ní orí fóònù náà làwọn náà pé fóònù ẹ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ tá à gbé lọ́wọ́ kì ni ẹ̀yin obìnrin ẹ̀kú lè máa lò bẹ́ẹ̀ bá wà Wàlékún warahmatullahi wabarakatuh. Ìbéèrè mi lọ báyìí pé ẹni tí ó létí láti lọ kí irun jímà ìgbà tó wá dé mọ́sálásí wọ́n ti kí rákà kan tán rákà kejì ló bá ṣé tí yóò bá dá irun náà padà ṣé rákà kan ní ọ̀sán àbí yóò fi kí àyílà alẹ́ kan ni wọ́n ní kí n béèrè kí ẹ dákọ̀ ẹ bá mi nàyà rẹ̀ fún. ọlọ́run sọ yín lẹ́sàn dáadáa ẹ dákun ẹja ẹja wo tàwọn ará Togo yìí kọ sí. ẹ rí i pé béèrè tí ń dà wọn láàmú bí ẹsẹ̀ ni wọ́n ń béèrè irú àwọn béèrè báyìí ni ọ̀dà bẹ́ẹ̀ bá fẹ́ béèrè béèrè mà jìnlẹ̀ kọ́lọ̀ bá a fà nílé kọ́lọ̀ kéwú mo fẹ́ pàkíyèsí wá sí yẹn ìbéèrè tí bóyá arákùnrin àbárabìnrin béèrè ìbéèrè tọ̀pọ̀lọpọ̀ máa kó sí ni o èèyàn dé jímọ̀ ní mọ́sálásí wọ́n ti kí rákà ẹyọ kan ṣé yóò san rákà kan ni àbí ńgbà tí ò ti bá gbogbo jímọ̀ tẹmọ kíkọ ba gbogbo jima yi yóò clear ọba àbọ jímọ̀ kápẹ bẹ́ẹ̀ ṣé yóò kan mú rákà kan wá ní àbí yóò wulẹ̀ salama yóò wá dìde yóò kí zuhuri ìdáhùn sórí eléyìí òun ni pé ọ̀nà méjì lọ̀rọ̀ náà pín sí ó nípìnlẹ̀ nù sẹ̀ríà torípa anabi sọlọ sọlọ mi hadith tó lẹsẹ lẹ anabi ni man adraka rak'atan min al-jum'ati faqad adraka as-salat. ńjọ́ tá anabi ọ sọ bẹ́yẹn tí máa bárun ọ̀tọ̀ lọ́nà tá anabi sọ bẹ́yẹn ó ti bá yìí la ọ̀tọ̀ lọ́nà tó léyìn fi lè bá jimá bóòlù àti báyìí la àti gbogbo ọrùn yòókù ẹni ọba jàmá kọ́dà bọ́ bá bá sálámù ó ti bá ìrun ọkàn mú èyí tó kù wá ní kèsì pọ̀ báraka là ń wí ọba ìrun ọba ìrun àmọ́ ìrun ò rí bẹ́ẹ̀ ní jẹ́mọ̀ kò rí bẹ́ẹ̀ níbo ní jẹ́mọ̀ ànábì ni man adraka raka'atan ọgbọ́dọ̀ báraka kan completely kò tó wà nù ẹni ọba kínní tọ́ba kínní tọ́ba jẹ́mọ̀ torí náà jẹ́mọ̀ yàtọ̀ ń bẹ̀ ní sí gbogbo ìrun wákàtí mara òun ló fi jẹ́ ọjẹ́ pé ẹni ọba ti bá rákà kan ànábì ní kí lọ́ bá ní ọba jẹmọ́ ìrun rákà mélòó sì ní jẹmọ́ mélòó ló kù tí ó kì í ẹ̀yọ̀ kan torí pé ànábì tí ló ti bá jẹmọ́ ẹnu tó kù ti dín mi pé nìkan ni ọkàn wa sọ ẹni tí ó ṣe pé ńgbà tóun dé ìmáàmù dìde rúkú rákà kejì ló tó wọ jẹmọ́ sẹmọ̀kẹ́kọ̀ bá wọn rákà mélòó ni ọba wọn ọba rákà méjì nù àmọ́ wọ́n jọ forí kanlẹ̀ ni lẹ́ẹ̀mejèèjì wọ́n jọ ṣe àtáyá ni wọ́n jọ sálámà ni ǹjọ́ bá jí mọ́ kò bá jí mọ́ ntí jí mọ́ yàtọ̀ fún mi nù o kọ́ra bọ́ ìpele ìmídélé tí màmú dìde òkú ló ti bá wọn wọ́n jọ dúró díẹ̀ wọ́n tún jọ forí kanlẹ̀ wọ́n tún jọ ṣe gbogbo ẹ̀ so ti báraka kan ọba jìmọ̀ irú yíyún àyílà ló ntọ́ kàn ṣe ni pé wọn náà kàn sálámà pẹ̀lú wọn bí wọn bá ti ò ní dìde o torí mistake nínú ọ gbọ́dọ̀ wá fà níyàn yín wọn máa kọ̀ntínú lórí ọ sálámà ọlọ́run ó fọ ńlá dá pé wọn náà jọ yín wa ládàpọ̀ lọ́dọ̀ ọlọ́run àmọ́ ò ní jímọ̀ ọ̀ bá jímọ̀ ọ wà kí irun lórí rẹ ó kí nígbà tí kí lórí ó kéwú jákàbó kéwú jẹ́jẹ́ ó kéwú jẹ́jẹ́ rákà mẹ́rin Allahu ta'ala àlẹ́. ìbéèrè wọn kan yọ̀ọ̀kan àbí ẹ̀já fẹ̀ kan kiri àti wọn. káàkiri àwọn ọmọ wa yóò ti fi wọn lọ. náà kàlá ọlọ́wọ́lá pátá ilá bílá lè rà sí. àfi kíkì tí wọn àfi kí gbogbo wa pátápátá sára nínú ilé ẹlẹ́kùn béèrè tèmi ni pé ẹni tí ó ti ṣe àlùwàlá láti ilé tí ó wá dé mọ́sálásí ó dé mọ́sálásí ìtọ́ngbọ̀n kò sí àyè ibi tí ó ti lè sọ ìtàn náà nítòsí wọ́n sì ti fẹ́ gbé ìrùn jàmá dúró àmọ́ òun gẹ́mọ̀ fóun lè mútọ̀ ìmọ̀ra títí òun fi kírun tẹ́ ìgbélẹ́tọ̀ láti kírun bẹ́ẹ̀ tó bá kírun tẹ́ni kó tó lọ́wọ́ tí yóò tọ̀ ní àrídẹ́dẹ́ ni kí ó lọ́wọ́ bí tí ó tọ̀ ní kó tó di pé yóò wá ìbéèrè wọn ni pé ẹni tí tọ̀ ń bẹ lára rẹ̀ àbí só ìyẹn ni pé ìtọ̀ ń gbọ̀n tètè pọ́tọ̀ sára là ń wí o ìtọ̀ ń gbọ̀n àbí ìsó ń gbọ̀n àbí ìgbẹ́ ń gbọ̀n ó sì dé mọ́sálásí mo rò pé ru àrùn tí ṣe wá bíi náà lọ́dọ̀dọ̀ tiwọn náà ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wa lóòótọ́ kò síbi tẹ́yìn ó ti bí ya bùkátà ń bẹ kọ́dà bó ṣe tọ̀ náà wọ́n wá sọ fún yẹn ní pé ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ títí mẹ́wọ́n náà gbogbo yẹn náà kò lè ṣèyí o gbogbo yẹn náà kí ó lè máa dúró ní ẹsẹ̀ títí ìtumọ̀ tá a fà ń gbinu èyí là á fi rọ gbogbo wa ẹ dákun bó tilẹ̀ kọ́ mọ bá a bá kọ́ mọ́sálásí ẹ̀já wáyé bó ṣe fọ̀ bọ́lọ̀ ń bá gbà wá láyè káwọ́dà ká yọ àyè ìgbọ̀nsẹ̀ náà kò burú torí pé àwa ká ní kọ̀ǹtúrò àwọn nǹkan wọ̀nyí ó lè wá at any time òun là fà béèrè yìí tó ṣe pé rú ti ń lò lọ́pọ̀lọpọ̀ yìí náà làwọn náà ń lò ó tí èèyàn dé mọ́sálásí tán ní sẹ̀sẹ̀ ń fíìlì pé á ah, òun ní di ìtọ̀ o àfáà ní ṣé ó lè pa àfáà ló sì mọ̀ pé nǹkan kò lè ṣe òun ní òun lè pàtó ìmọ̀ra tí òun yẹ kí òun tán tó wà lọ yanjú ara òun ní ilé àmọ́ nínú ìdájọ́ ṣẹ̀ríà kódà kódà ànábì sallallahu alaihi ní èèyàn gbọ́dọ̀ máa kírun wàhúwà yudafi'u al-akhbathayn wàhúwà yudafi'u al-akhbathayn ànábì ní ẹni tí ń tí ń tí ń tí ń tí ń tì nǹkan ẹ̀gbin méjì yẹn ni pé tí ń fún un pé má ti jáde ìtọ̀ ni bẹ́ẹ̀ni àwọn àlùfáà ní kìyà sánà alẹ́ yìí ìṣó náà ànábì ní àbẹ́yìtà ànábì wí gan ni ìtọ̀ àti ìgbọ̀nsẹ̀ gbogbo ẹni tó báyìí pé ń túnra rẹ̀ pé á ah, kìíní yìí má ti jáde lórí ìrun láàsọ̀ láàtà láàsọ̀ látàwọn làwọn àlùfáà jùmùhúrò àwọn àfáà mẹjọ́rìtì àwọn àfáà ni wọ́n wá ní hmm, ń láǹbẹ̀hún lè ná fi ìlkàmà lè ná fi ìlkàmà láàsọ̀ látà kàmìlà láàsọ̀ látà kàmìlà irun náà gbádùn tó irú òun bẹ́ẹ̀ kò ṣe gíní ọ̀gbádùn tó ẹ dákun mélòó lè yẹn wá mọ̀ tó wọn ó fi ìjọ máa fi kan tó gbádùn ìjọ máa fi ní ìjọ gbádùn òun ló fi dáa pé ní ọlọ́run ti rá nìyẹn nìyí kọ́ padà lọ lé kọlọ tọ kọ wa padà wá bí náà ló lè padà wá délé rẹ̀ ni gbogbo ibi téèyàn bá ti jáde pẹ̀lú àníyàn tó dáa pé ń lọ sí nǹkan báyìí ara àǹfààní tó lọ́n fún àlùmọ́ ànábì ni bọ́bá yìí pé diwọ́ kan wá bá a tí èso òun lọ fà á ọlọ́run òkun ládàá ń tọ́ bá àníyàn rẹ̀ jáde pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fẹ́ nìyí náà àmẹ́yìí tó dáa òun ni kí á lọ yanjú ìtọ̀ àbí gbọ̀nsẹ̀ kí a tó wá jọyìn ìrun uh, jàmá ní mọ́sálásí ó kù ṣẹ́jú márùn-ún ṣé ká gbà béèrè kan àbí méjì ń bì. asalaamualeykum wa rahmatulah. ẹ kàn ìbéèrè mi ni pé àwọn kàkà ń bẹ tí ń ṣẹlẹ̀ ní orí íńtánẹ́ẹ̀tì náà ní tó jẹ́ kó ti ìlẹ̀. olówó tá a pè ní big brother nàìjíríà já sí pé ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́ mùsùlùmí ló lẹ̀ fọ́ọ̀lù sí ibi ibẹ̀ yòó gbà pé tán bá mú ti àwọn àwọn tí wọ́n bá. ó yé kí ni kí lè fẹ́ bẹ́ẹ̀. tí ọ̀pọ̀lọpọ̀ tí àwọn èèyàn ṣe bí ìgbà. ká pààrọ̀ wà sí wọn àbí. àti pé mọ́tẹ́ gbé fìlí yẹn wá ṣé ó bá kí ni tí. àkọ́bátọ̀ náà mú ẹ̀yin náà mọ̀ ẹ́ àwọn tí ń ṣe é gan mọ̀ pé kọ̀bátọ̀ náà mú wàláì àwọn tí ń ṣe gan-an àwọn náà mọ̀ pé ọ̀bá tọ́lọ́run ẹnu àdẹ́wò tá a kàn ní ni pé bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ owó àìwo kí lọ́lọ́run fẹ́ mọ́ ni kódà ìjọba mọ̀ pé ọba ìgbésí ayé rọrùn ọmọ nàìjíríà ọjọ́ iwájú mu ọba mu kírun nǹkan bá ní ọmọ lọ lórí afẹ́fẹ́ àtọmọ kéékèèké ní ẹsẹ̀ ń gbọ́n àtẹ̀jí ọba mu ibi aburú ńlá ní bísí àwùjọ òun ni pé ká má wulẹ̀ dààmú ara wa ọba tọ́lọ́ mu kọ́ra kọ́ bá ìgbésí ayé dáadáa náà mu òun lọ́jọ́ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbò tí wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ti pàṣẹ nígbà táwọn èèyàn àwọn èèyàn bá pa wèrè tì nígbà wọn ni nàìjíríà ṣẹ̀ṣẹ̀ máa tẹ́gbà ìlú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bẹ̀rẹ̀ gan ti pàṣẹ ọlọ́nkọ́ ṣàánú wa àmọ́ o gbogbo ọmọ mùsùlùmí ti ń bá èyí tí mo mọ̀ ni pé àfọdún yìí ní gbọ́ pé bọ́yọ́ ọmọ kọ́mọ kan bẹ́ẹ̀ nù wọn tọ́jẹ́ mùsùlùmí mùsùlùmí yìí sábà sí nù wọn. wọn yìí tó wà ń bẹ kàrímù àbíkí náà ń gbẹ wọn ó ti di kèfèrí. èyí tí wọ́n ń ṣe lọ́wọ́ tọ̀ mùsùlùmí ránranràn náà ni mùsùlùmí jọ lọ rúbẹ̀ wọn. àwọn gan mọ̀ pé kódà ní kúkúrú. etí àwa kìlọ̀ fúnra wa ni pé kí kó wọ́n mọ̀ pé olúwa kìlọ̀ fún wa ní alukur'an al-karim kú anfusakum wa ahlikum náà wa quduha an-nasu wal-hijara ọlọ́run ní ẹ ṣọ́ra yín ẹ sì ṣọ́ àwọn mọ̀lẹ́bí yín kò ní iná bọ́ọ̀bà fi tẹlifíṣàn lé tọmọ káwọn ọmọ rẹ lè máa worú nǹkan báyìí wádùn ó ṣe bọ́ yọ kò ní dìkódà rẹ torí pé bí wọ́n bá ń worú yín lẹ́yìn rẹ ó pinnu ẹsẹ̀ rẹ o àbí wọn náà lọ wàá jòkó tí ló ń wò ó kódà àwọn asòfin kan nàìjíríà náà ti dìde pé kíní yóò dà àmọ́ ẹgbẹ́ ìdílé tí wọn fún wọn wọn ni ṣebí ohun tó ń lọ lọ subscribe fúnra rẹ̀ tó ń wò kí lọkẹ di asòfin bẹ nígbà tí èsì pé wọn á gbé káyàn mọ́lé ń tipa ràwọn ràwọn tá a máa wí tó bá ti dọ̀rọ̀ owó nù ọlọkọ sànù wa torí náà ìmọ̀ràn ni pé kó wọ́n sọ́ra o kú àǹfùsà fún wa àlékún náà lásìlẹ̀ ìbéèrè Assalamu alaikum warahmatullahi lásìlẹ̀ ọ̀nà ìṣàlọ̀ alẹ́. àjì àtúbèrè question lẹ́ẹ̀kan sí hmm, hmm. hmm. tí èèyàn bá mọ̀ kéèyàn máa fọ ọkàn Quran. kéèyàn bá. téèyàn bá mọ̀ kéèyàn máa fọ ọkàn Quran. téèyàn bá lọ hajj gbà mí. téèyàn bá lọ. téèyàn bá lọ hajj. bóyá ẹ̀ ń dé ká bàbá yìí fún wa ní kẹ̀kẹ́ tàwa fọ alákọ̀ọ́kọ́ bóyá obìnrin yẹn wá rí pé òun ò mọ̀ mọ́ ṣé ó lè lọ ṣe tàwa fún yẹn. <laughs> Eh, ta ló ní wọn lọ ṣe tàwa bùn pípa ah. lẹ́yìn náà kàn gbọ́ ni. no tẹ́mẹ̀ pé kí wọ́n bá ti gbéyàn dé. Oh, oh. kò sẹ́ni tí ó mú yàn lérí lọ́rùn pé bó ti dé yìí o ọ̀ya kọrí ọmọ lọ ṣe tàwa bùn kò sí ní jẹ́ báwọn. gbogbo alálàájì sẹ́mọ̀ pé téèyàn bá ń gbúrò nǹkan lókèrè ńgbà míì ìròyìn òkèrè ni kò sí alálàájì nàìjíríà tí ó dé tán bá wíbẹ̀ fún yín irọ́ ni pé bóun ti gbé báyìí lọ ń sáré lọ sí sàwábù òtẹ́ẹ̀lì wọn kọ́kọ́ kó wọn lọ wọn ó sì já ẹrù wọn sótẹ́ẹ̀lì kọ́dà ẹlòmíín yóò sún ọ̀dàlẹ́ yáa torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn bóyá Mẹdínà wọn ti ń bọ̀ mọ́tò alálàájì ọ̀gbọ́dọ̀ sáré Saudi ordinary lè ibi títí ti dáadé ní Saudi láàrin Maka sí Mẹdínà is about 430 kilometers 430 kilometers àmọ́ ntẹ́mi gan ti drive rí láàrin four hours ni kò kò títí fẹ́ tó sì ta nǹkan àmọ́ ọba ti jẹ́ mọ́tò alálàájì wọ́n ti fi jẹ́ ọmọ wọn sí ní rìn wákàtí méje mẹ́jọ báwọn ti máa ń rìn náà ẹni wá ká ẹsẹ̀ kò nínú bọ́ọ̀sì fún wákàtí méje mẹ́jọ wọ́n wá gbèdé mọ́kà wọ́n ní ọyá akọ́rí lọ́mọ lọ sí tàwábù kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n kọ́kọ́ kó wọn lọ hòtẹ́ẹ̀lì ibi tí wọ́n gbé sí wọ́n gbẹ́rù wọn kalẹ̀ irú obìnrin tó bá ti mọ̀ pé òun ọ̀ mọ́ra yìí kódà ìtọ́ kọ́mọ ẹ̀jẹ̀ ń sọ fún yín ni pé wọn èé kó wọn lọ wọn kálukú ní ọ̀sára wọn pé tọ̀ ya kí ní ọlá ti tán o àwọn márùn-ún àwọn mẹ́fà ni wọ́n máa lọ àfàwọn tó bá jẹ́ bí àwọn bóyá àwọn international ṣẹ̀nù fáwọn ọ̀fẹ́ mójútọ́jà wọn àwọn ni wọ́n máa gbé ọyá àjò báyìí lánà kò lè ó wí fún wọn pé a ah, òun èsè tán kò sẹ́ni tí mú yẹn sí torí náà èèyàn obìnrin ò gbọ́dọ̀ mọ̀ pé ara àwọn ọmọ torí pé anabi sọ̀rọ̀ sọ́làm ní àtọ̀wáfù ka sọ̀là wà ìnàmà òbí àfihì alkala anabi ní ẹ̀rí tọ̀wáfù ni irun ni o ẹnu tó fi yàtọ̀ fún ọ̀tẹ̀ nkí ni pé ẹ lè sọ̀rọ̀ ń bẹ̀ ẹ lè sọ̀rọ̀ lórí wọn torí náà bó ti jẹ́ ni. والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين